ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخر الهدي علي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وبا الله سبحانه وتعالى لينا ترى صلاة وندوى محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run kí ma bá wọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ilé ń ṣe ọlọ́run ọba kí ma bá oníkálukú wa lọ́kùnrin wa àti lóbìnrin alẹ́lẹ́ ilaha illallah gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ọjọ́ júmọ́ àti ó bá gbẹ̀yìn oṣù a máa ní àǹfààní láti gba àwọn ìbéèrè kan méjì sí mẹ́ta tí a bá ní sọ wá tí a bá ní ìbéèrè kí a mọ́wọ́ láti gba àwọn ìbéèrè tí a bá ní lọ́wọ́ wa kọ́nàbà Allah kí ó ṣe àlékún imani fún wa one two three four five six seven nam number one. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah wa barakatuh. na gbà tí ẹ ń ṣe sọlá lọ fún wa ní àìpẹ́ yìí mo pé níbi rọ́kà alákọ̀ọ́kọ́ dá pé ìbẹ̀rẹ̀ mi ti ṣàkíyèsí pé àṣìṣe ti fẹ́ wá nípa pé ẹ jòkó ẹni tó fẹ́ ṣe tàṣáwùd tí ayé ó dẹ̀ jẹ́ pé ráúkà ẹyọkan ní àṣẹ̀ṣẹ̀ kí tó lọ́dọ̀ tèmi èmi rò pé adéhùn kù nìyẹn pé nígbà tí ẹ bá máa tọ́nà ìrún náà tí bóyá kátó sálámà ni ẹ máa mú ìjọ́dọ̀ sáwò yẹn wa ọ̀rọ̀ mú padà wípé sálámà kàkì ẹ̀ tó mú wa so mo fẹ́ àlékún nípa sojúdù sáà pàápàá jùlọ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní sọ̀látùlọ mọ́gírísà kíkan. nam number two. nam jazakun lọkọ. ìbéèrè mi ni pé lórí àlàyé kan tí ẹ ti ṣe nípa dídáyàn lé ojú pípé kò dá nínú Islam tẹ́lẹ̀ ṣáà pé àwọn ẹlẹ́ṣẹ̀ pípé ó jẹ́ ara mù fún wọn. wọ́n á bẹ̀rẹ̀ pé àwọn lórí ẹ̀ dídáyàn lójú. nam kẹfẹ́ mẹ́nubà pé àwọn tó máa ń ja ẹ̀ṣẹ̀ pé kò ja pé kò kán máa ń gbáyàn ní ojú máa fẹ́ bẹ́ẹ̀ pé àwọn ẹgbẹ́ pọ́n kọ́ iṣẹ́ mashat ní tẹ́pá ọ̀nà máa ń gbáyàn ní ojú kọ́ pé kí ni Islam sọ ní ṣé òun náà ó kó sínú ẹ̀. Number three. Assalamu alaikum. Ní àwọn àlẹ́ tẹ́lú ṣe tíwájú nígbà tafsir, ó ṣàlàyé pé àwọn sàhábà wípé wọ́n ju àwọn ọmọ ànábì ọlọ́run lọ tí mo bá sì ń Àwọn wọ́n ju àwọn ànábì ọmọ àwọn ọmọ ànábì ọlọ́run. Wọ́n ju ọmọ ànábì ọlọ́run lọ. ọmọ ànábì ọlọ́run ọba. Ànábì ọlọ́run àwọn ọmọ wọ́n ju àwọn ànábì ọ̀nà ọ̀nà wọ́n ju àwọn ọmọ náà ni pé àwọn ọmọ táwọn ànábì bí pé àwọn sàhábà ju wọn lọ mú gbọ́. má bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ànábì ọlọ́run bá mi wà tẹ́lẹ̀ pé ànábì ọlọ́run làwọn náà ṣé ó kó wọn sínú nàbí èmi ni mi ò gbọ́ yé dáadáa ń gbà náà ní mo fẹ́ dé. Àwọn ìkan àtúnlá. Báyìí sọ̀rọ̀. Ìbéèrè mi ni tí èèyàn bá ń kírun gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìran zuri ó ti kí rákà kan so ó ka pátí àti rákà míì so ẹlẹ́kejì ó wá ka pátí ànìkan so ìgbà tó wá kírun yẹn tán ó wá ṣe sùjúdù sáwí wọ́n ní pé ṣó lẹ́tọ̀ọ́ láti ṣe àbí náà tí èèyàn bá wọ fìlà báyìí tí èèyàn bá fẹ́ ṣe ìṣùjú ṣé èyí tó fi ń dájú ní kéèyàn jẹ́ kí orí ẹ̀kùn rẹ̀ àbí èèyàn lè fi ibi orí fìlà yẹn kọlẹ̀ ẹlẹ́kejì gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ọlọ́run sọ ní alukọ́rán pé tí àdánwò bá kan àwọn èèyàn kan wá ní iná lílá wa iná ilé ìrọ̀jò wọn náà tí ẹni tó súnmọ́ ẹ̀yàn tó bá jẹ́ bí kèfèrí tó bá kú sí lè lo gbólóhùn yẹn wípé ah iná lílá wa wọn ní oníbèrè kan ìbéèrè last week. Assalamu alaikum. Ojú wo ni Islam fi wo kí ẹ máa celebrate the children day? Kí ẹ máa celebrate the children day. Children day. Bẹ́ẹ̀ni. Náà, ìbéèrè mi ni pé bí títí tí náà bá wà láàárín àwọn ìṣòyókò ìsìn na irú agbọn wo ló lè wà tó lè mú tọ́lábò nínú láti fẹnu sí irú iṣu tó wà láàrin àwọn mọ̀ṣáì grand pípé. ìpè ìyàwó rẹ̀ kíyàn kọ́ sí i. tí rẹ́yàn lówó so ó ti wá wọ́n pé tó máa gba owó yẹn padà so ó ti jẹ́jẹ́ pé òun máa fi ṣe sísè mi la ṣùgbà tó máa dá owó yẹn padà fún òun náà ti wá ní bùkátà sówó yẹn láti lò pé kí ni ẹni ẹ̀ máa ṣó máa ṣe kàfáwà ni àbí nam àwọn obìnrin tí a bá níbèrè a ní àǹfààní láti sẹ́ndì béèrè wa síwájú inṣáàlá a fèsì lórí àwọn béèrè tí a bá ní alhamdulillah wasalatu wasalam ala rasulillah wa ala alihi wa ashabihi wa mawala ìbéèrè àkọ́kọ́ ọ̀nà ni wípé a níbàmù sí sọ́látù mọ́gírìbì tí akítanlẹ́sìn ìgbà tí ó yẹ kí á dìde fún rákà ẹlẹ́ẹ̀kejì ìgbàgbé wáyé àjókòó so ìtanijí wá wá nígbàtí àwa tún tẹ̀mù bàtà wá kínú tán àforíkalẹ̀ méjì lẹ́yìn ìgbà asálámọ̀ oníbèrè wa béèrè wípé ọ̀rọ̀ yẹn fẹ́ rújú kí a ṣàlàyé díẹ̀ nípa sojúdó asáhàwé naam alhamdulillah sojúdó asáhàwé ìran kan nínú ìran sojúdó tó ń bẹ nínú ẹ̀sìn ni sojúdó pọ̀ lára ìrìn sojúdó asáhàwé sojúdó àtìláwà sùjúdù sáhàwí wọ́n a máa pè ní sùjúdù sáhàwí torí wípé a máa ń mú ìforíkanlẹ̀ yìí wá látara asáhàwù ìtumọ̀ sáhàwù òun náà ni anẹsíyàní ìtìyàn máa tó yẹ kó ṣe ó wá gbàgbé kò ṣe ìtàpẹ̀ sáhàwù nìyí sáhà ìyẹn gbàgbé tọ́ nítorí wáyé ká ṣe lórí irun tá a wá gbàgbé tá a ṣe àbí nǹkan tí ó yẹ ká ṣe lórí irun tá gbàgbé tá ṣe eléyìí ni máa ń fa sábàbí ìtí à ń pè ní sùjúdù sáháwì ní àkótán sùjúdù sáháwì sábàbí rẹ̀ mẹ́ta ni alákọ̀ọ́kọ́.

so asbáàbù sojúde sahawi mẹ́ta náà nìyẹn anakusan aziyada aṣakò oníyè méjì tọ́ sojúde sahawi a máa wá lórí àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ṣẹlẹ̀ sí ni ló bí jásí pé tí ó bá ṣẹlẹ̀ tí a máa ń ṣe lórí inú ní máa ń ṣẹlẹ̀ lé lórí àwọn iṣẹ́ irun ní tá a máa ṣe lórí inú orí ìrànà ni wọ́n a ní àwọn arkan yẹn la máa ń pè ní orígun irun tó dájú pé téèyàn bá gbèjù sílẹ̀ tí ò ṣe yálà ó máa mọ̀ àbí kó máa irun bàjẹ́ so àwọn àríkánù ń bẹ lára ẹni kìráàtú alfatiha kàkà fásíyà ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn tí a ń pè ní alwajibat àwọn nǹkan tó dá pé tọ̀ a gbọ́dọ̀ gbé wọn jù sílẹ̀ lórí inú tábà gbé wọn jù sílẹ̀ lórí inú inú wọn ò tí ì pé látara rẹ̀ ń kọ́ kò lálàáfíà kò ní àlàáfíà ìní pé ẹni yẹn nìyí kò tí ì kínu ìlú ò tí pé ẹlẹ́kẹta òun ni àwọn tálẹ̀pẹ̀ ní almustahabbat àbí asúnanù àwọn kan tó jẹ́ súnà ó lè jẹ́ sísọ ó lè jẹ́ ṣíṣe àwọn yóò ní a ṣe lórí inú a sọ lórí inú ṣùgbọ́n tó sígbà tó bá wáyé tá a gbèjù sílẹ̀ àbá tiẹ̀ mọ̀ọ́mọ̀ gbèjì sílẹ̀ lórí ìsìgbàgbé ṣáàmù sùjúdù sáíwò àbá lè mú wa ẹlẹ́yìn òní àmọ́ wọn lórí ẹ̀ tó ti pé àlàyé ṣì ń bọ̀ lórí ẹ̀ náà nínú ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n tí ẹ bá mọ́ gbèjì sílẹ̀ tí ò ṣe òun òwúlẹ̀ bùkátà sùjúdù asáhàwì tó ló pé sùjúdù sáíwò máa ń ṣe pẹ̀lú kíni sí sábàbí rẹ̀ anọ̀kùsọ́ọ̀nù àtìyádá àṣẹkù ìdínkù ìlékún iyèméjì gbogbo tí wọ́n méjì sáwé nù na àwọn àríkàn tàpè ní orígun sùjúdù sáwí kò ní kápá láti dá padà fún wa orígun tá a gbéjù sílẹ̀ nínú òrùn ìyẹn ni nǹkan tó jórígun tó jẹ́ òpó òpó irun àwa gbàgbé láti mú wa sùjúdù sáwí ò ní kápá kó dúró gẹ́gẹ́ bí ìtanràn fún wa lórí ẹ̀ láíláí tòtìyẹ tó túmọ̀ sí pé kátólè mú sùjúdù sáwí rẹ̀ wá àfi ká dá orígun yẹn ká dá a padà orígun nìyí a ṣe nígbà tá a bá ti wá ṣe tán a ṣì wá mú sùjúdù kíní wá àsáwì wa lórí ẹ̀ kí n fún alápẹẹrẹ ẹni tó fẹ́ kí inú sọ́látù sọ́bùhì rákà mélòó ní sọ́bùhì rákà méjì ẹni yẹn wá kí rákà ẹyọ kan ó wá gbàgbé ó wá sálámà ẹ rí i pé kó pé méjì òun ní inú àṣùbà ó wá kẹyọ kan kò sí èsì dúdú sáré tí ó ṣe tí ó dì rárá in tí ó ṣe ni pé ẹyọ kan tó kù tí ó ti mú wà ní yóò mú wá tó bá wá mú wá tán wáyé àpẹẹrẹ ní ìtútù ti wá ó kí irun ó fẹ́ kí irun rákà méjì ó kí kìíní ó kí kejì gbà tó wà lórí ẹlẹ́ẹ̀kejì yẹn nìyí kò rántí ka sọ́tù fatiha táà sì mọ̀ pé kíka sì ní kí lòun orígun ó bá sálámà tán ló bá rántí àbó ń ṣàtáyà lọ́wọ́ ló rántí kí ni ó ṣe sèyí sáré kọ́ ni solution ti tiẹ̀ njẹ́ kọ̀kọ́ ṣe ni pé á dìde níbi àtáyà ni láti mú rákà mi wá á ka sọ́tò fátíà á wá gbé á pé rákà yẹn tó bá ti sálámà níbi irun á dìde á mú dìde rákà mi wá lẹ́yìn náà tó bá ti wá sí yẹn tán àwa mùsùlùmí sá wíwá torí kó ti dá orígun tó sọnù ó ti dá padà síbẹ̀ sí yẹn clear ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun lórí àwọn tó jẹ́ àwọn ọ̀ranyàn ọ̀ranyànrun àwọn ọ̀ranyànrun tí yẹn bá gbàgbé kan nínú wọn tí àbáyé tí bọ́ sí stẹ́ẹ̀pù tó tẹ̀lé bóyá amúra àti lọ́bẹ̀ àbá tiẹ̀ sì wà níbi tó yẹ ká ti ṣe tá a ti gbàgbé rẹ̀ àárípa ṣe tá a bá ti kúrò ńbẹ̀ tá a lọ bòmí tá a bá ti débò mí a padà láti lọ mú ọ̀ràn yẹn tá a gbéjù sílẹ̀ láti lọ mú wa tókìlẹ̀ tàbá ti mú wá tán lẹ́yìn tàbá kínú wa pé àìṣe wa mú sùúrù sáwí wa ṣùgbọ́n tá a bá ṣe léyìí àti lè mú sùúrù sáré wá torí pé a sì wà láǹfààní níbi tó dáa sí pé a sì lè mú ìta gbéjù lẹ̀ tá a gbàgbé tá a sì lè mú wá. tọ́ tá a bá ti wá bọ́ sí stéèjì míì àti bọ́ sí stẹ́ẹ̀pù míì òun la wá rántí a láǹfààní ká padà mọ́ a máa bá ìrun wa lọ nígbà bá sálámọ̀ a mú sùjúdù sáwí wá ṣúklẹ̀ tó bá yẹ pé súnà labá gbàgbé bí àpẹẹrẹ kí fún alápẹẹrẹ títí wàjibáàd lára wàjibáàd wàjibáàtù sọ́láàd lára rẹ̀ òun náà ni àtàrù fi rùkú wà fi subhana rabbiyal azim wa bihamdi lára àwọn wàjibáàtì nìyẹn lára tó lékè nìyẹn lára rẹ̀ inú olókùn mẹ́ta bíi mọ́gíríbì tabati kí méjì àjòkó kájòkó yẹn nìyí nígbé àtáyà alákọ̀ọ́kọ́ wájibù ni kìí ṣe rúkúnù sókè bẹ́ẹ̀ náà ni àtáyà yẹn nìyí wájibù ni kìí ṣe rúkúnù so ẹni yìí wá gbàgbé ó yẹ kó jókòó ó kàn dìde ni kí ni ó ṣe tí ó padà lókùngbà tí ò báyìí ti dúró wọ́n wọ́n yóò padà tó bá ti padà tó ti mú wá ẹ̀hẹ́n tó bá ti padà tó bá ti wá mú wá ní nígbà tí ó ti dúró wọn wọn kò sí kankan tó ṣe torí pé kò tí ì lékún kankan ṣùgbọ́n tó bá ti bọ́ sí stẹ́ẹ̀pù mi tó ti dúró wọn wọn ó ti bọ́ sí stẹ́ẹ̀pù mi nìyẹn kò ní padà mọ́ tó kílẹ̀ tó pé súnà ni nìyẹn gbé jùlẹ̀ bí àpẹẹrẹ ẹni tí ó ka sọ́ọ̀tù fàtíà ó fẹ́ yan náfìlà àbúbẹ́ kírun ó mú fàtíà wá tó kò wá fi ná tó fi mi ìlélẹ́yìn ẹ̀ kò ka súrà kankan wá ó sì fọmọ́ fi lẹ́bẹ̀ ẹni yóò ní mú ìtàn àkàkọ́ wọn tó gbé kó gbàgbé torí pé tó dẹ̀ fi gbéjú sílẹ̀ nìyí súnà ní fi ṣe ọ̀ràn yàn ká má ti lọ sọ bí ayé tẹ̀ jẹ́ orúkú náà ṣó yé wa kò ní wulẹ̀ ṣe tán àkàkàn ìrún ẹ̀ sì lálàáfíà láì sí èméjì nàblábẹ́ eléyìí sùjúdù sáhàwí tá a bá lékún iṣẹ́ ìrún tán fi lè lékún eléyìí náà nìyí ó bùkátà sùúrù sáwí ṣùgbọ́n níbi tí àwọn èèyàn ti máa ń jí ìṣùgbésí ra wọn ni pé ẹlòmíì ò lè ṣìyàtọ̀ láàrin kí náà ń pè ní àzíyádá fi umuri salat bákan náà anuqsan min umuri salat ká lékún iṣẹ́ ìrun kí náà ń pè bẹ́ẹ̀ ká dínkù níbi iṣẹ́ ìrun kí náà ń pè bẹ́ẹ̀ bí tó tún máa ń dàrú mẹ́lómi lọ́wọ́ nìyẹn bí àpẹẹrẹ afẹ́ kí sọlátọ̀lù magre rákà alákọ̀ọ́kọ́ àkí àwọn afẹ́ dìde bọ́sí rákà ẹlẹ́ẹ̀kejì àwọn ajókòó instead ká dìde àbí ẹniyẹn wá jókòó bẹ́ẹ̀ni ẹ ṣe jókòó ní kí ló ṣẹlẹ̀ ẹ́ ó dínkù àbí ẹ̀hẹ́n àti ní sọ pé ẹni yẹn dín tó ti yé ẹ̀ ní sọ pé ó dín kù irun tá a fẹ́ kí òun láti ṣe sunwọ̀n tó ti yé irun tí mo fẹ́ kí irun tó yẹ kí n ṣe ń bẹ̀ ṣe mo ti ṣe tí n bá ti ṣe irun tí yẹ kí n ṣe ń bẹ̀ tí mo ṣe òun láà pé ah mo lékùnrùn lókùngbà tí mo ti wò pé o bá bí ìrùn tí mo ti ń kí lélẹ́ yìí o mo wá ṣe kankan nínú ẹ̀ tó yẹ kí n ṣe mo ti lékùnù ìrùn tó yẹ kí n kí tí tí mo ṣe ń bẹ̀ ó pé tó bá pè kankan bẹ tó yẹ kí n ṣe ń bẹ̀ tí mi ò wá ṣe tí mo fi kírun yẹn tán mo ti dénú kù nam ẹni tí ó gbàgbé jókòó níbi rákà ẹlẹ́kejì ìrùn mọ́gíríbì àwọn òpin ó ti dín àbí ẹ kò tí ì dín torípé nìyẹn padà wá dìde ní tó yẹ kó ṣe ó ṣe àbí ó ṣe tó tún wá dín mọ́ǹtì ìbílẹ̀ pé tẹ́ bá wò òun tó kí láti bẹ̀rẹ̀ dópin ó pè àbí òpin so ìjókòó yẹn ti di kí ni ó ti di àlékún ṣàgbọ́miyé ó ti di ziyada tó bá wá rí bẹ́ẹ̀ ṣùgbọ́n sáwí tìlú sáwí àlìbàdí òní òmù wa a sì ṣàlàyé lórí yìí díẹ̀ ṣùgbọ́n tó máa ń pè yàn dínkù àbí yàn lékún nǹkan pè bẹ́ẹ̀ nìyẹn ibi tó pọ̀lọpọ̀ tó máa ń gbé báàgì nìyẹn inú tó yẹ tó yẹ pé kó tó kírun tán nǹkan tó yẹ kó o ṣe tó gbàgbé o correct yẹ o ní sọ pé o dínrùn kù mọ́ tó yẹ nítorí ká ṣe tá a gbàgbé tá a ṣe ṣùgbọ́n aláǹfààní àti ṣe kátó kírun yẹn tán àdínú kù mọ́ àti pérun. so kí náà fi pé ziyada ti lékún alékún nìyẹn àdínú kù mọ́. so in tó yẹ ká ṣe sorry in tó yẹ ká ṣe lórí inú ó yẹ ká ṣe lórí inú àwa gbàgbé láti ṣe ṣùgbọ́n a rí correct a rí kìíní yẹn correct àti lékún o àbí àti ṣé o bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ ká ṣe nǹkan yẹn nìyí tá wá kádókìnù tán àwárí kìíní yẹn correct so láàrin yẹn nísìnyí àti inú wa ti pé àtúnwá lékún nù àwọn example ló lè mọ ọ̀rọ̀ wá lọ́wọ́ tàbá máa tàbá tí máa ń sọ̀rọ̀ ṣùlù sáwí lára agbọn ibi tí fíkìú ti kẹnu olùrọ̀ ṣùlù sáwí ó kẹnu gan mọ́sí àbíkọ̀ kan ló ní àwọn àlàyé títí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ní ṣókí kókó ọ̀rọ̀ lè tàn fún wa yìí ìyẹn fẹ́ kíráka ó fẹ́ kírun àṣùbà méjì inú àṣùbà méjì ló fẹ́ kí ó wá ó ká lákọ̀ọ́kọ́ pàtó bí ẹlẹ́ẹ̀kejì ó jókòó ó wá ṣàtáyá ó kàn rántí pé ah kò máa yẹ kí n jókòó kí ló ṣe á dìde tó bá dìde amúraka òdìdí rákàwà àbí na lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀hẹ́ awasọ́lámù àbí tó lékún àbódínukùn ẹ́ ó lékún torí pé ìrìn ti pín nítorí ẹ̀kọ́ ṣe ó ti ṣe èyí tí ẹ̀kọ́ ṣe ló wà ń ó ti lékún àpẹẹrẹ mi èyàn kírun mọ́gírìbì ó ló bá dìde ó bá dìde nàró alhamdulillah rabbil alamin ló bá rántí kí ni ó ṣe a máa bá lọ torí pé ó ti bọ́ sí stéèjì mi tó bá parí rákà ẹni tó ṣàtáyá ṣé irun ẹ̀ ti pé àbí ò ó dín àbí ò kí ló dín bẹ́ẹ̀ ìjókòó àti àtáyá òun ti dín kó ti nìyẹn nígbà máa ń pè ní lọ́sọ́ọ̀dẹ̀ nìyẹn ṣókèlè tàbá tí yìí ìgbà wo kanlẹ̀ lẹ́ẹ̀mejì ìgbà láàkórí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn tàbá sálámà eléyìí náà nìyí ọ̀rọ̀ pọ̀ láàrin ẹ̀wọ̀n fa, kókó ọ̀rọ̀ náà pé gbogbo ẹnikẹ́ni tó bá láǹfààní láti mọ̀ yàtọ̀ láàrin sùjúdù sáháwí láàrin nukson àti ziyada nukson tá bá dínú kù kọ̀bùlí láti yanjú ẹ̀ tá bá lékún ìrun bàdí láti yanjú ẹ̀ tá bá dínú kù áàmù foríkalẹ̀ méjì wà ká tó sálámà tá bá lékúnrun áàmù foríkalẹ̀ méjì wà lẹ́yìn tá bá sálámà ṣùgbọ́n kí ní ẹ̀rìn nígbà míì á dàrú mẹ́lómi lójú débi pé ah kò tẹ́ fẹ́ mọ èyí tí ó ṣe tó bá rí bẹ́ẹ̀ èyí tá a bá ṣe nínú méjèèjì ó lọ ẹni bá mọ̀yàtọ̀ láàrin èyí tí ó fi ṣe bàdí ó mọ̀ èyí tí ó fi ṣe kọ̀bìlì ó mọ̀ kẹ́ni yẹn tẹ̀lé ṣùgbọ́n tó bá ti lè ṣe yàtọ̀ kò sí èyí tó ṣe nínú méjèèjì tó bá fi bàdí ṣe kọ̀bìlì ó fi kọ̀bìlì ṣe bàdí kò sábúrú mẹ́ ṣùgbọ́n tí yàrá bá mọ̀ tí yẹn bá mọ́ sòrò tí yẹn ó ṣe nìyẹn káfí kọ̀bùlí káfí ìdínkù yanjú káfí kọ̀bùlí yanjú ìdínkù kádẹ̀ fi bàdí yanjú àlékún sókè <laughs> bí àpẹẹrẹ ẹjọ́ bẹ́ kírun àṣùbà wá kí rákàlẹ́ rákàyọ̀ iṣẹ́ ìdílákà méjì ó bá sálámọ̀ lórí ẹyọ kan lọ́wọ́ tó ah ó yẹ kí n kí méjì ẹyọ kan ni mo kí kí lẹ́ni ó ṣe á dìde á mú wá á mọ ẹyọ kan rákà ẹyọ kan yẹn wá tó ti yé tó bá ti wọlé mú wá irú ẹjẹ kí nìyẹn ó ti pé á wá sálámọ̀ á wá mú ìforíkalẹ̀ méjì wá lẹ́yìn sálámọ̀ káàpẹ̀ ní sùjúdù sáháwí àlùbáàdì àwọn mú wá òtítàn àpẹẹrẹ ní ẹni bẹ́ẹ̀ tún àṣùbà ó kí rákà méjì ó tún wá dìde ó ṣàtáyá ó wá dìde ó wá mẹ́yọ kan wá ó ẹ̀ tún wá jókòó ó wá ń ṣàtáyá lọ́wọ́ lọ́wọ́ náà pé ah méjì rẹ̀ kí n kí mẹ́ta ni mò ń kí kí ni ó ṣe yóò sàlámọ̀ náà ni tó ti yé ó lékún àbí ò lékún run tó bá sàlámọ̀ tán á forí kẹlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn Aisha wa sálámọ̀ mi tó pẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ ìhun ta kí ó yẹ rákà mẹ́ta rafẹ́ kí inú mọ́gírídì akẹ́yọ̀ kan àwọn jókòó láti ṣàtáyá so a ti gbé ìrùnkùn tí yẹn bá wo báyẹn nìyí ṣùgbọ́tọ̀ ìdìde dúró ẹ̀ka ìdìde a ti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ padà àdínukù mọ́ àdìde àwọn amọ̀rọ̀kẹ́ ẹlẹ́ẹ̀kejì wa àìṣèwà jókòó wa wá ṣàtáyà tó túmọ̀ sí pé ìjókòó tá a jókòó láàrin ẹ̀kìtì náà fi kejì ó ti di àlékún tó ti yé àìsàn wa múra kẹlẹ́kẹta wa àyẹ̀wò wa sálámà àwa mú pèrèkànlẹ̀ méjì wa lẹ́yìn sálámà ṣókèlè na ṣé tó bá pé báàdì ni àti sálámà àti sálámà àwọn àìsàn wa mú méjì wa ṣé dìde dúró tàbájókò padà ṣáàṣì àtayá àbá ní ṣe àtayá eléyìí náà nìyí ẹnu àwọn àfọ́kò lórí ẹ̀ èyí tó lékè ni pé a ní ẹ̀ṣẹ̀ tó mú àtayá mi wà ákàsálámọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́ fi ṣiṣẹ́ ọ̀dọ̀ àfáwọn Abdullahi bin Umar radiyallahu ta'ala anhuma tó wọ́n tún máa ṣe àtayá nígbà tó bá dìde ṣùgbọ́n ètò onílẹ̀ òun náà ni pé àníwò lè mú àtàrà kankan wá mọ́ ṣókìlẹ̀ tó àlàyé ráńpẹ́ díẹ̀ lélẹ́yìn kọ̀díyà aṣákù ṣákù kíyàn níyè méjì lórí ìrun tí ah, mẹ́ta mo ti kílà mẹ́rin àwọn obìnrin àròjọ́ mẹ́rin ẹ̀dá ẹ̀yọ́ obìnrin ẹ̀rọjọ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé gbogbo tá à ń sọ ilẹ̀ ti mọ̀ ẹ̀ ti mọ̀ ẹjá farabalẹ̀ kíyàn lékùnrún tó ṣíọ̀ pé mo lékùnrún ó ti mọ tí ó ṣe bàádí ni èèyàn dìrun kù ó ṣíọ̀ pé ó dìrun kù kí ni ó ṣe kọ̀bìlì ókè èèyàn wá ń kírun lọ́wọ́ ó wá ń ṣe méjì ṣíráka ìkẹta ni mo wà ní àbíkẹni ìkẹta ni mo wà ní àbíkẹni kí ni ẹni yìí ṣákù ó ti di èméjì nìyẹn tó ti yé sí náà lábẹ́ eléyìí tí ẹ bá wá ṣe méjì lórí inú àwọn ọkọ̀ wò náà tẹ́ni yẹn bá lè ní tàyákúnù tàyákúnù ni pé o loju wa a kan píkì ní àà tó bá ti lójú kò sí ẹ̀kan máa bá ẹ ṣùgbọ́n ṣákù ìdánilójú ti gbé iyèméjì kúrò ṣùgbọ́n tó bá ń ṣe ṣákù ah, ṣí mẹ́ta ni àbí mẹ́ni ṣí mẹ́ta ni ṣé dákẹ́lẹ́ kẹta mú wáyé nàbí ni ọkàn rẹ balẹ̀ lé lórí lóòótọ́ kó tẹ̀wọ̀n ṣùgbọ́n ìlọkọ̀ rẹ balẹ̀ lórí dá ó dà pé mẹ́ta ni ìmọ̀ wáyé bẹ̀ nígbà mi tí iyèméjì ni a fi iyèméjì yanjú iyèméjì ṣùgbọ́n iyèméjì kan tẹ̀wọ̀n ju ìkan lọ tí lákàlẹ̀ ah, kẹta mọ́ wa ní abẹ́lẹ̀ kẹrin ah, ó tẹ́ ìpẹ́lẹ̀ kẹta ni ṣétíyé so tó bá ti rí bá ní tó dá sí pé a mọ́ lórí pé ó dà pé mẹ́ta ni ìtaṣì ò ní pé lókùnbàtà pé yẹn ni tí ọkàn wa tẹ̀wọ̀n sí àwà mú ẹlẹ́ẹ̀kẹrin wá tọ́bá mẹ́lẹ́ẹ̀kẹrin wá kátó sálámọ̀ a mú ìforí kanlẹ̀ méjì wá pé ó ṣeéṣe kó jẹ́ onípa ti dínú kù ìforí kanlẹ̀ méjì tá a mú wá kátó a ṣe bà kọbùlí ìṣe kọbùlí yẹn nìyí ó ṣeéṣe tó bá padà jẹ́ pé adínú kù ni ìforí kanlẹ̀ méjì yẹn yóò jẹ́ solution fún sókè. So ṣùgbọ́n tó bá yẹ pé tọ̀ èyí tó tẹ̀wọ̀n lẹ́mi wa tó yí onípẹ́ àrígbígbé ah, èyí tó tẹ̀wọ̀n ni èyí tá a ti ṣe ló tẹ̀wọ̀n ibi tá a láwọn wà gan kò yé wa bí àpẹẹrẹ nísìnyí ṣé mẹ́ta ni àbí mẹ́rin ah, ẹ̀ka ẹlẹ́kẹ̀ẹ́ mọ̀ ayó ẹlẹ́kẹ̀ẹ́ta abẹ́lẹ́kẹ̀ẹ́rin tí méjèèjì ò bá ti tẹ̀wọ̀n ká padà sí kí ni á padà sí tó dá lójú kí ló dá lójú méjì awa mú eketawa wa tó dára lójú pé ẹlẹ́ẹ̀k àti ó dára lójú pé àti kí méjì àmọ́ kò dára lójú ṣe àti kí mẹ́ta àbẹ́lẹ̀ kẹrin la wà kí ní àbẹ́lẹ̀ kò dára lójú ṣùgbọ́n méjì dára lójú àmọ́pá jókòó wa ṣàtáyá níbi rákà méjì ṣùgbọ́n kò dára lójú pé ṣe ẹlẹ́kẹta lélẹ̀ àbẹ́lẹ̀ so àwa kún ẹlẹ́kẹta tó ti yé àmọ́ abárùn wa lọ àwọn sálámọ̀ ápùnkẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn kíni lẹ́yìn sálámọ̀ tó túnmọ̀ sí aṣákú aṣákú ma albinai alàlìyẹkíni àkàkọ́ kíni ziyada ìyẹn ni a mú ìfúrúkalẹ̀ méjì wá lẹ́yìn tàbá sálámọ̀ yóò mọ̀ jẹ́ ṣútí star fún ṣèitọ́nù ma ta tẹ̀hárì iye méjì lori pe ah e, eleyi tẹ̀wọ̀n eleyi súnmọ́ lọ́dọ̀ mi ju eléyìí lọ àáfòríkanlẹ̀ lẹ́ẹ̀mejì ká tó sálámọ̀ báyìí báyìí mọ̀ tínú wọn bá dín rákà méjì yẹn ìfòríkanlẹ̀ méjì yẹn nìyí yóò yanjú ẹ̀ sókè sọmọ àlàyé bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ sèjìdì sáháwí ìbéèrè wáyé pé wọ́n ní àwọn ti gbọ́ ní wàásù wọn rí pé mọ gbáyàn lójú pé kò dáa tó wà láwọn fẹ́ sọ pẹ̀lú àwọn tó kọ́ máṣẹ́ àti àbí kàràtì tí bẹ́ẹ̀ mọ́ gbáyàn lójú mi mọ́ nǹkan rí tí a lè sọ. Ànábì wa Muhammad sallallahu alayhi Wasallam, sallam ó kọ̀ rẹ̀ tí kan náà لا tadrib الوجه، ó fẹ́ ẹni ẹbẹ́ bínú na ẹrú ẹ̀ arábìnrin máa ń nà máa ń nà lójú máa gbà lójú máa gbà lójú yálà ìṣẹ́ ni àbí gbájú máa fún ó sì fa inna Allaha khalaqa Adama ala suratihi tìrìkọ́ lọ́wọ́ bá dáná bí wà ádámù lórí àwòrán tí ọlọ́wọ́ bá ti pèlé ti kalẹ̀ fún anábí wà ádámù alayhi salam so ìgbáyàn lójú eléyìí tako ìlànà ẹ̀sìn Islam ká má ti sọ pé a fi iṣẹ́ a fi gbà lójú rárá eléyìí ò bójú mu ok tí yẹn lè involve lórí training tó nídìí kí yẹn máa gbáyàn lójú ìyẹn ni Islam fi tako boxing alimulakam ẹ onáà pé ah, ni mulakama gbáyàn lójú ara kìí ṣe kìíní kìí ṣe kò sóore mẹ́ kìí ṣe exercise wọ́n ní ọ̀yọ̀ ọ̀yá tó bá yẹ pé wà á ti bọ́ọ̀kì wà á tó pó àbí wà á ti pílò ẹ̀dọ́ ń gbára yín ẹ̀ no problem ṣùgbọ́n ní tìyàn wọ́n fẹ́ ó mọ̀ ń gba ojú yá ó máa tágẹ́tì ojú rárá eléyìí àwọn exercise Islam tó gbà lẹ́yìn tó gbà wá láyè láti lè ṣe tó fi gbẹ tírénì pọ̀ tí wọ́n lè ṣe tí kò la ojú lọ àìgbà ọmọ ènìyàn lójú yálà mùsùlùmí abẹ́ntí kìí ṣe mùsùlùmí torí pé àti mùsùlùmí àti kèfèrí àjọ ní àwòrán anábìwá adam aleyhi salatu wa salam sórí tírénì bẹ́ẹ̀ agbọ́dọ̀ jìnnà sí ní ọba òfin ẹ̀sìn mu ẹlẹ́kẹta nínú ìbéèrè wọ́n ní bóyá àwọn ti gbọ́ wá sí wárí àbíkúdá tí pé bẹ́ẹ̀ àwọn ṣe ọ̀rọ̀ yẹn gbọ́yé wípé a sọ wípé àwọn sọ̀hábà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ju àwọn ọmọ ànábì lọ ní eléyò ìdósúnmọ́ nípa àṣìgbọ́yé níta àmọ́ sọ ní pé àwọn sọ̀hábà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n lóore ju àwọn sọ̀hábà àwọn ànábì mi lọ umma ànábì ó lóore ju gbogbo umu àwọn ànábì yòókù lọ gẹ́gẹ́ bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ṣe lóore ju gbogbo àwọn ànábì lọ ọlọ́ni wa kadhalika ja'alnakum ummatan wasata búṣúrọ̀ kan nìyẹn ọlọ́run nítorí ìdí eléyìí àwọn ọmọ kan wọ́n fi ọ̀tún wọ̀gbẹ́ àwọn kan fi òsì wọ̀gbẹ́ ọlọ́run ní àwa ṣẹ̀yìn umma muhammad kẹ wà láàrin méjì ẹ má fọ̀tún wẹ̀gbẹ́ wọ̀gbẹ́ ẹ sì má fòsì wọ ìgbẹ́ ẹ wà láàrin méjì ọlọ́ni kuntum khayra ummatin ọlọ́ni ẹ̀yin ẹ̀yin ọmọlẹ́yìn Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yin lẹ lóore jù lẹ lóore jù khayra umma ukhrijat lin nas tọ́lọ́wọ́n bá fà jáde fún àwọn ọmọ nìyẹn ìṣòtò tó yẹ fún pé umma yìí ni ummatun khairiyya umma tó lóore jù anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábì ni ana sayyidu waladi adam wala fakhar ó lóun ni aṣíwájú gbogbo ọmọ adam pátápátá òun sì ti fàárì so ló jẹ́ pé muhammad sallallahu alayhi wa sallam òun ni afdalu wa khairur rusul òun ló lọ́lá jù ló sì lóore jù nínú àwọn anábì ọlọ́run Eh. ẹlẹ́ẹ̀kejì alukur'an karim sílẹ̀ tọ́lọ́ bá fánà bí wa muhammad sallallahu alaihi wa sallam òun náà ni khairu khairu lukutub wa afdaluha sílẹ̀ tó lórí jù sílẹ̀ nabi ni ọ̀nà alukur'ani òun ló sì lọ́lá jù ẹlẹ́ẹ̀kẹta umma umma anabi sallallahu alayhi wa sallam òun náà ni khairu umma wa afdaluha òun ló lóore jù òun náà sì ló lọ́lá jù tó ìyẹn nílẹ̀ dáadáa ló dá pé tó bá dájá kìyàmà nínú sahih bukhari wọ́n pè kíní kan ní aṣàfáàtú alùdùmá aṣàfáà ìran méjì ló ń bẹ àmọ̀fíyà bákan náà mùsùbátà mọ̀fíyà òun ni ìṣìpẹ̀ tí ò ní sí ìṣìpẹ̀ tí ò ní wáyé tó ti yé kèfèrí kan ò ní wọ àlùjànnà ìṣìpẹ̀ tí yìí ni ọlọ́run bá ti blọ́kẹ̀ kèfèrí kan káfíìrì kan ò ní wọ àlùjànnà tó ti yé tọ́ bọ̀dúnà àwọn àṣẹfáà almusbita ṣàfáà tó nílẹ̀ yìí ní pé kọ́lọ̀ ń yọ̀ǹda fún ẹnìkan láti bẹ̀bẹ̀ fẹ́nì kejì kẹ́nìyàn kó lè bá lè wà Jánnà nígbà pé ṣàfáà nìyẹn so ṣàfáà tí ó wáyé ó pọ̀ kìí ṣe ẹyọ kan ṣùgbọ́n èyí tó wá tóbi jù wọ́n máa pè ní aṣàfáàtú al kò sẹ́ńdọ́lọ̀ ẹni náà ti wọná lọ ó wá kọ àwọn ẹni àlùjànnà kò sí ẹni àlùjànnà kan tí ó wà àlùjànnà àfilẹ́yìn gbà tí ànábì bá tó ṣe shafa'atul uzma tọ́lọ́wọ́n yọ̀ǹda rẹ̀ ànábì sallallahu alaihi wasallam bọ́ síwájú àforí kanlẹ̀ afọ, ọ kí ló fẹ́ béèrè fún ó fẹ́ béèrè ìyẹ̀ǹda láti wà jẹ́nà tó lẹ́yìn ìgbà bá grant ẹ̀ ní ṣàfáà yìí lànàbí ó ẹ̀ṣẹ̀ wá wà na làwọn ànábì náà yókù ní ẹ̀ṣẹ̀ wá wọlé tó ti ní àkọ́kọ́ tó wọlé àwọn ó tẹ̀lé rẹ̀ wọlé umamu yókù tẹ̀lé tó yẹn nílẹ̀ tó ti yé ṣùgbọ́n ọmọ ànábì ó lọ́lá àbíta àbí lọ́lá ju ọmọ ànábì lọ gbólóhùn yẹn ò lè lọ ẹni ànábì kò lè lọ torí pé àwọn ànábì ọlọ́run níbẹ̀ ni wọ́n tọ́lá pé ọlọ́run bá fi àwọn ọmọ ó fi ṣàdọ́wò fún wọn wọn tẹ̀lé lànà wọn ṣùgbọ́n ìtọ́lọ́ bá ní tọ́lọ́ ń bá kádàrá kó nílànà bàbá rẹ̀ ìlànà ìsìláàmù gẹ́gẹ́ bá ṣe nínú ọmọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jama a kà ọkùnrin ipò sahaba rẹ̀ ثبت فاطمة رضي الله تعالى عنها إنها الصحابيات الجليلات أو صحابي في وقبنبا أما فاطمة فن سلئكو صحابي واني torípé ìròyìn tẹ́ fún sàábé ń bẹ lára rẹ̀ ó pàdé ànábì ó gba ànábì gbọ́ ó sì kú lórí gímárì tọ̀ àwọn tó wá ní ọlá kọ̀rábà ìsúnmá ìjẹ́ ẹ̀jẹ̀ ìjẹ́ ẹ̀jẹ̀ anábìwá Muhammad sọ̀tún ìjẹ́ mọ̀lẹ́bí rẹ̀ lẹ́yìn tí ó sì fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn sábẹ́ mi anábìwá Nuhu alayhi salatu wa salam alábìnú ni mọ́ bọ́wọ́ mọ́ mi wá wọ́kọ̀ pẹ̀lú wa kó lè bá lè la ọmọ ní ara o òkè olóògbà mi ní ó là mí àṣeyàn wá ṣe yìnbọn ọmọ parẹ́ sínú omi ọlọ́wọ́n sọ bá náà gbọ́ wa nù pé innahu laysa min ahlik eléyìí tó ń pè lọ́mọ rẹ̀ kìí ṣọmọ rẹ̀ tó ti níbàmú sí ẹ̀sìn ṣùgbọ́n níbàmú sí bíbí ọmọ rẹ̀ náà ni tó ló dá sí pé afdọ̀líyà kàìríyà ìjẹ́ ọlọ́lá ìjẹ́ olóore ọlọ́run fún mọ̀ Muhammad sallallahu alayhi wa sallam yóò sì máa bẹ̀rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá darapọ̀ mọ́ umma yìí nínú ènìyàn nínú àlùjọ̀nù wọ́n mọ̀jọ́ lóore. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin náà ni a ti sọ́pọ̀ mọ́rọ̀ nípa pé sùjúdù sáwí ṣó ń bẹ fẹ́ni tó kírun tó wá gbàgbé láti ka súrà mi lẹ́yìn fatiha káka súrà míì lẹ́yìn fatiha nínú àwọn àsúnánú alkọ́ alkọ̀wòlíyà bí alfẹ̀ìlíyà ni nínú àwọn súnà tá a máa ń sọ tá a máa ń ṣe ni kìí ṣe orígun bẹ́ẹ̀ ni kìí ṣe ọ̀ràn yàn anábà muhammad sallallahu alaihi wa sallam onílẹ̀ sọ̀rọ̀ àtẹlẹmẹlẹmìyẹ kàrà bí fásitì àti ìkìtà oníkò sínú fẹ́ tó kí n láìka fásitì afáwà abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó kí irun rákà méjì ó ka fásitì nìkan kò ka súrà sí i so ká ka súra lẹ́yìn fásíà súnà ni kìí ṣe ọ̀ràn yẹn dẹ́kùkù yóò jẹ́ orígun lábẹ́bẹ́ ìyẹn wọ́n fẹ́ kínu ó wá ka fásíà nìkan kò fi súra mi lè ẹni yẹn kò sáburú mbẹ bọ́dẹ̀ tẹ́tí pé súnà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ní ti pé òun náà ni ká fi súra ká fi súra mi lè nítorí bá lọ́rùn wọn bá allah subhanahu wa ta'ala ni faqahu ma tayassara min al-qur'an. ọlọ́ni tó bá rọ̀ yìí lọ́rùn náà Al-Qur'ani ẹ̀ka lẹ́yìn ka fásíà báyà kan ni àkọlù nẹ́nu ó kéré jù àbí méjì súrà lẹ́yìn ka tọ́ ṣùgbọ́n tí ẹ̀ bá ní ka súrà mi lẹ́yìn fásíà ìgbàgbé wá mú ìgbàgbé ó tó wá rántí kó túnbà tó ń ṣàtàyà lọ́wọ́ ṣẹ́ni yẹn jẹ àbí ò jẹ àkọ́kọ́ kí ni ìdájọ́ kakasúrà lẹ́yìn fátíà súnà tó bá ti wá rí bẹ́ẹ̀ sùjúdù sáwí tó dé súnà náà lòun náà ìdájọ́ tá a bá gbé kalẹ̀ ni ó bí ìdájọ́ bí wọn bá gbórígun kalẹ̀ tó ti yé orígun tá bá gbé kalẹ̀ àádọ́dẹ́gun padà káwá mú sùúrù sáré rẹ̀ wá òun náà di kíni yóò di ọ̀ràn yàn ìwọ́n tẹ̀ máa gbé náfìlà kalẹ̀ náfìlà súnà agbé kalẹ̀ ìyẹn gbé súnà kalẹ̀ kò ṣe bí kí ẹ̀ka súnà lẹ́yìn fáfíà àwa agbàgbé tọ̀ ìdájọ́ ń tá agbé kalẹ̀ náà ni ìdájọ́ sùúrù sáré rẹ̀ so ẹni tí ò ka fásíà tí ó gbàgbé kó mùsùlù sáré rẹ̀ wá yóò bọ̀ sípò sunna anábíwá muhammad sallallahu alayhi wa sallam wani likulli sahawin sajdatani likulli sahawin sajdatani gbogbo gbàgbé gbàgbé tó bá ti ń wáyé ká máa mú foríkalẹ̀ méjì wá lórí àti pé in tó dáa fẹ́ nìyẹn òun náà ni kó mú foríkalẹ̀ méjì wá lẹ́yìn ìgbà tí ó bá sálámà níbi irun ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní ìforíkanlẹ̀ kíyàn foríkanlẹ̀ kíká foríkanlẹ̀ pẹ̀lú fìlàní nígbà míì ẹlẹ́mí ò bẹ foríkanlẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ẹlẹ́mí àwọn adébìlà báyìí tí kò forí ẹ̀kanlẹ̀ bẹ́ẹ̀ ni àbí káfí jábù àgangan káfí kanlẹ̀ wallahu ta'ala a'lam èyí tó nílẹ̀ náà wọn fa àkọ́kọ́ síwájú eléyìí náà nípa nábì sallallahu alaihi wasallam nínú hasan afa abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma ó ní wọ́n pa wá láṣẹ ká fi ààyè méje ká fi kanlẹ̀ ààyè méje ká fi kanlẹ̀ iwájú orí ọwọ́ wa méjèèjì nídẹ́ mélòó ẹ́ erókún méjèèjì ẹ́ ẹsẹ̀ méjèèjì tó náà ní káfí kanlẹ̀ nìyẹn náà iwájú orí jabuwa dánkùn jabuwa nìyí ọpọ́n orí dánkùn bẹ́ẹ̀ ìyẹn ìkanlẹ̀ ìwá fi ọpọ́n orí kanlẹ̀ ó kó sínú ìfimú kanlẹ̀ pẹ̀lú rẹ̀ tó ti yé imú ẹlẹ́bí máa ṣe mistake áforí kanlẹ̀ kò nílò kò ní fimú kanlẹ̀ àwa rùmú yẹn sókè báyìí imú ò ní bí èèyàn bá forí kanlẹ̀ tí ò lù fi imú kanlẹ̀ orí imú rẹ̀ kanlẹ̀ ẹni yóò sì forí kanlẹ̀ sùjúdù ẹni yẹ ò pé sájídà rẹ̀ ò pé kò fò imú kanlẹ̀ sábà fẹ́ forí kanlẹ̀ kájẹ́ kí iwájú oríwá gaba ìkó kanlẹ̀ tó fi yé ìpínlẹ̀ nìyẹn bí ẹ̀ bá wúwé láwà ní tó ru ẹrù tó yẹ pé kò ní ìrọ̀ lọ́rùn tọ̀ láwà náà ní ìkanlẹ̀ láwà ní òun náà ní ìkanlẹ̀ tó fi yé ẹni tó wá dá pé tọ̀ òun òwe láwà ní fìlà ló dé kó ti fìlà kó ti sẹ́yìn kó fi wájú orí gangan kó fi kalẹ̀ torí kò sí ìnira kankan tí ó bì fún kò sí ìnira kankan tí ó bì fún tí ó máa bí nira fún àtọ̀ ní ọmọ fìlà tí yẹn lè dé tẹ́ pé àti wá ti sókè báyìí yóò wá yóò wá nira torí pé dábùwà ni ká forí kan orí rọ́ọ̀dù tó bá pẹ́ rọ́ọ̀gì la bá tẹ́lẹ̀ rọ́ọ̀gì náà la forí kan ó di dípò lẹ́nu tó bá pẹ́ táìsì la bá gbé sórí iye pẹ́ irú mọ́sáàsì bá níbi a ti gbé táìsì sórí iye pẹ́ àbí ó ti rọ́pò iye pẹ́ náà nù ṣùgbọ́n tó bá pẹ́ tọ̀ rọ́ọ̀gì ló wà lẹ́lẹ̀ ìwọ́n á ní gbé táìsì wá táìsì abala kan kó wá gbé sórí báyìí kó wá forí kan a kò mú báwọn àbí fẹ́ pé yé pẹ̀lú wà lẹ́lẹ̀ kí àwọn mú rọ́ọ̀dù kó wá fi ṣe ọmọ àwọn náà ṣe bẹ́ẹ̀ wá o àwọn ẹbá lọ àwọn Indonesians àwọn ìlú yẹn nìyí ẹbá máa mọ ìdání so àwọn ọ̀pọ̀ láwọn Pakistan Indonesia ọ̀hẹ́n a máa ń pàdé ní ájì dáadáa wọ́n ti fẹ́ kí ní báyìí ẹ̀ẹ́kàn rí wọn ni ó kéré jù àǹkáṣì fún wọn mú bìsí wíwájú ìdẹ̀gẹ́ wọn forí kìnnìkan so eléyìí ò ní pẹ́lẹ̀ nínú súnà ó sì léwu gan nínú àkídà ìtí máa ń bí sáńpẹ̀ ní tàtàbóòlù àsáàrù nìyẹn tàtàbóòlù àsáàrù ò ní pé kíyàn pàtàkì irun pa nǹkan kan tó fi jọ́sìn fọlọ́run tó wàá di pé ààrí àjọsìn àbí a lè fi wá ọ̀nà àbáyọ tó ṣòro bá dé eléyìí ọba mu ó ṣe àwọn tàbílẹ́gì náà tàbílẹ́gì àti tẹ́ẹ̀kínú ni ìtẹ́ẹ̀kínú ìtẹ́ẹ̀kínú mọ́ débi tí tírọ́ọ̀gì bá wà wọ́n tún tẹ́sí wọn kalẹ̀ dédé àníyàn bẹ́ẹ̀ ní kan sún wọn ní sún yóò wà bẹ́ẹ̀ náà ni so àwọn ará Pakistan àwọn Indonesia ma ẹ Indonesia Malaysia àwọn náà máa ń ṣe tẹ́ pé hankasi fún wọn àbí tẹ́ kékeré wọ́n máa nà síwájú báyìí wọ́n lè kírun lẹ́lẹ́ wọ́n lè kírun lórí rọ́ọ̀gì o wọ́n wá gbé títí wọn ni wọ́n gbé síbi tí wọ́n forí kàn wọ́n máa ń ṣe dáadáa gbogbo eléyìí kò sí méjì gbé àdádálẹ̀ ni so tí ó bá sí ìnira fún ni kí èèyàn fi iwájú orí káfí kalẹ̀ ṣùgbọ́n tí ìnira tó bá ń bẹ́ fún ni ìyẹn lè fi ìtìyàn bá wọ̀ sórí ó lè fi kalẹ̀ Allahu ta'ala alam ẹlẹ́kẹ̀ẹ́ fa wọ́n ní ti sọ gbólóhùn inna lillahi wa inna ilayhi raji'un ṣáà lè sọ tabagbọ́ pé kèfèrí ó kú ọlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni alladhina idha asabatuhum musibah qalu inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run ní ẹ̀rí àwọn tó dá sí pé tí musiba asaba yusibu musiba adawo nan pe be sada ba kalu won wani inna lillah wani daji daji bugu wa pata lillah Allah lo ni wa wa inna ilayhi raji'un bakana odo Allah na ni atun pada si cha ma so gboro won yi ke ri ba ku to ba je musiba fun wa ko se to so le tó ti yé tó bá jẹ́ mùsíbà fún wa kò sẹ́rí pa lè sọ tí ìbá ṣe mùsíbà àbùkátà kan sọ ṣùgbọ́n kò sí bí mùsùlùmí ó ṣe kú mùsùlùmí tí ó ṣe kú tí ò ní jẹ́ mùsíbà fún wa tó bá kú lórí dáadáa mùsíbà ni tó bá kú lórí ẹ̀ṣẹ̀ mùsíbà náà tún ni ah, ó kú ó kú kẹ ẹni tí mo rí lánàá ah, ó kú kú sóní mùsíbà kan náà tó ti yé so kò sọ́nà tí mùsùlùmí gbà kú tó ní jẹ́ mùsùlùmí fún àwọn mùsùlùmí tó filẹ̀ ṣùgbọ́n kẹsẹ̀ rí ó lè má jẹ́ mùsùlùmí nígbà míì tí ó jẹ́ dùnú ẹ́ ó ti kú alhamdulillah ọlọ́run àdúpẹ́ o akọ́nà àti forí kalẹ̀ sùúrù sáwí sùúrù sùkúrù jákùnláka mo ní sáwí àti <laughs> forí kalẹ̀ forí kalẹ̀ ọpẹ́ fọlọ́run torí pé karambani rẹ̀ yàtọ̀ sí pé bá kò sin ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ó àwọn mùsùlùmí léèmọ̀ ọlọ́run wá lá àwọn kúrò níbi àdánwò rẹ̀ ẹlọ́ba amọ̀sùnkún ní alhamdulillah ni gan àwọn oníbídíà gbáǹkó gbì tí kú tàbádẹ́gẹ́ bí mùsíbà inna lillah tá ẹni bẹ́ẹ̀ wà lọ bẹ́ẹ̀ ó gbé wọn wọn lọ tàbádẹ́gẹ́ bí dùnú àti foríkalẹ̀ àti dúpẹ́ fọlọ́ yẹn ni afáwọn alìbùn àbí tọ́lìbì radiyallahu ta'ala anhu nígbà tí ìró kan wípé àwọn sàhábà tí wọ́n bá lọ pa ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí àwọn kàwárí jù inú alì dùn ó sì forí kalẹ̀ ẹgbẹ́ dúpẹ́ fọ́lọ̀ àwọn kàwárìsì yìí mùsùlùmí ni wọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n kọjá àlà lé àwọn olórí mùsùlùmí lórí nígbà ṣeká okú mo sí ìgbà àbí yẹ́ lè sọ iná lè lọ ọ̀nà tó kò tí ká ó bà kò tí ó bá kúrò níbi wọ́nà wọ́nà tó bá lọ ìlànà hàrìjíyà rẹ̀ kò kúrò níbẹ̀ tí lọ ẹ̀pà ọmọ ìsọ́dọ̀ ọmọ tó ń tọwọ́ bọ̀ náà yìí tó ti yẹ tó rú ẹni ẹni sì ń kó ó kú ẹlẹ́ẹ̀kejì ìyẹn lè pọ́lọ̀ mú lọ kí ló dé bójú àwọn ẹgbọ́n ṣe àwọn èèyàn lè mọ̀ ẹ̀rànà ẹnìyàn ni ah afá ẹjẹ́ àdúnú wàhálà pọ̀ àdánwò pọ̀ láti bàtán sí ẹrù tó ti ń dábà lálẹ̀ tó ti ń bọ́ọ̀mù bọ́ọ̀mù káàkiri àìmọye ẹ̀mí ló ti lọ àìmọye mùsùlùmọ́ ti panú mọ́ṣáláṣí so ìdùnnú ò túmọ̀ sí pé yẹn pé ń kéṣe rí ìṣòméjèèjì náà ló ń bẹ nínú súnà ìyá máa tí mùsùlùmí bá kú tó bá ké mùsùlùmí ní tọ́ ó ẹni tá àfẹ́ kó lọ ni ìyá sì máa dunnú tí mùsùlùmí bá lọ tó bá ké mùsùlùmí yìí ti ń bẹ lọ́wọ́ ó kó nira bẹ́ sí àwọn èèyàn àti ìjà àlàáfíà àwọn èèyàn ó kó nira bá so ṣùgbọ́n lòun inna lillahi wa inna ilayhi raji'un gbólóhùn yìí a máa ń sọ nígbàkigbà tí àdánwò bá dé ọ̀túnla monday àbí ok bẹ́ẹ̀ nìkan nínú owó lọ́la tó fẹ́ lọ ó fẹ́ lọ bí ìyàwó lọ́la ó fẹ́ lọ bí ìyàwó lọ́la ẹni fẹ́ lọ bí ìyàwó lọ́la nísì kò lọ́ṣọ́ ó wá kásù bá àtàn báyìí tán bá múná dé iná mú láti bí ọ̀sẹ̀ kan inú yẹn lè sọ gbogbo tó bá ti jẹ́ àdánwò tó bá kọlu ni la máa sọ inna lillahi wa inna ilayhi raji'un torí pé tábàlọ́ wọn àyà yẹn ni yọlọ́ bá Allah subhanahu wa ta'ala ni walanabluwannakum من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله لا مدعيه فليبر فليكو ìdínkù ọrọ̀ ìdínkù dúkìá ìdínkù ẹ̀mí ìdínkù ọrọ̀ oko bàbá ti rí sọmírì ọlọ́run ní àwọn olùṣe sùúrù wà náà fún wọn nírò alladhina idha asabatihum musibatun ọlọ́run ní àwọn tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí wọn qalu inna lillahi wa inna ilayhi raji'un so kò sí tá a ti lè sọ ìyẹn fẹ́ lọ síbi iṣẹ́ aago méjì náà ní kó débi iṣẹ́ ó mọ́ ń lọ lágbo márùn-ún mẹ́fà lójú kúrò lé adébẹ̀ ní táìmù ṣùgbọ́n yóò pé ah, máa ti dálà fẹ́ amẹ́ ìmọ̀ àdọ́kadà jáde ló bá dó títí nìkan bíi ten to seven ah, àlàáfíà kẹwàá nù ọmọ àdọ́kadà tó bá dálà fíà ten to seven kò bá àdọ́kadà kò rí a eight to seven five to seven two to seven one minute to seven. Hey inna lillahi rajiun tó ẹni òjò bí díà so mùsíbà ni lọ́dọ̀ ti tiẹ̀ wọ́n tí ó lè máa jẹ mùsíbà lọ́dọ̀ ti so bala ìbẹ̀rù bó ṣe rí nù ẹlẹ́ẹ̀kejì nínú ìbéèrè wọ́n ní kí ló jẹ́ ìṣesí akẹ́kọ̀ọ́ nígbà tí gbọ́n mi ń ṣe omi ò tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àfáà kí ló yẹ kó jẹ́ ṣe sí àwọn akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ kíní kan ní ká mọ̀ dájú ó náà ni pé gbọ́nmi sí omi ní omi òtó ìṣẹ̀lẹ̀ ni gbọ́yé kò ní ṣaláì mọ́mọ́ wáyé láàrin gbogbo ọmọnìyàn ìjẹ́ àfá àtàfà já àfá kò túmọ̀ sí pé ìjẹ́ èyàn ò sí lára àfá kìíní àfá kejì àfá kẹta àfá kẹta gbogbo àfá ilé ayé ìsàníyà ìjẹ́ èyàn kọ́ bàṣàríyà ó bẹ lára wọn àwọn sọ̀hábà ìjẹ́ èyàn bẹ lára wọn ìjẹ́ èyàn ó ń bẹ ìjẹ́ ni ọlọ́run àkọ́kọ́ aṣíwájú ẹni ọlọ́run nínú tí wọ́n tẹ̀lé àwọn sùhábà ọlọ́run wọn níyàn so kìí tó bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ kò mọ sí kékèké kékèké máa ń wà ṣùgbọ́n tẹ́sì yẹn tóbi gan láàrin wọn lẹ́fù mọ́ ń ṣàmójú kúrò fúnra wọn so bẹ́ẹ̀ làwọn àfáà náà ṣe rí ìdí èèyàn àfáà ẹ má jẹ́ ká fijú kúrò níbẹ̀ èèyàn nìyí èèyàn lẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ustaz wa èèyàn ni sheikh wa èèyàn ni mùálímù wa tíṣà wa èèyàn ni tó bá ti wá rí bẹ́ẹ̀ ìtànpè léèyàn yóò mọ̀ wáyé láàrin àfa sí àfa lóbi dá sí pé tí ìfàǹfà bá wáyé láàrin àfa àkànṣáfà kejì àti máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ní irinṣẹ́ lọ́wọ́ irinṣẹ́ lọ́wọ́ láti lè wádìí òdodo lọ́dọ̀ apá kìíní àti apá kejì kó gbìyànjú torí pé ọ̀nà ọgbà tíyàn fi ń jẹ́ kí nǹkan sẹ́tù náà ni táà fi ń dẹ́kun fìtínà eléyìí eléyìí ọmọ akẹ́kọ̀ọ́ eléyìí tọ̀ á wá gbìyànjú toró ní irinṣẹ́ lọ́wọ́ kó mọ kí ni tó wà láàrin wọn gangan tó bá sì ti mọ̀ kó dúró kí n tó jẹ́ òdodo tó bá yẹ pé àfa rẹ̀ kọ́ lòdodo ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó wá pẹ̀lú tó dodo ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá yẹ pé àfa rẹ̀ lòdodo ń bẹ lọ́wọ́ rẹ̀ kó wá pẹ̀lú àfa rẹ̀ eléyìí eléyìí máa ń mú kí wàhálà gbọ́nmísomi òtó láàrin àwọn èèyàn kó dínkù mọ́lẹ́ kó dínkù yẹ̀dẹ̀ ń pàṣẹ náà lọ́kùnrin kẹrin ọlọ́ni wà ń tọ́ ìfàtà ní mínàlèmọ́mì ní nàkọ̀tàtàlú ọlọ́ni bí àwọn ikọ̀ ìjọ méjì nínú àwọn mọ̀mì ní torí pé ìbára ẹni jà kò gbéyàn kúrò ní ìjẹ́ mọ̀mì ní mùsùlùmí kan mùsùlùmí kan bára wọn jà kò túmọ̀ sí pé wọ́n jẹ́ mọ̀mì ní àwọn kàwárí ni wọ́n níyẹn ẹ ẹ ń jà ẹ méjì ní kẹsẹ̀ rí asàfùlà irọ́ wọn ẹ wọ náà ẹ wọ náà àwọn kàwárí ni wọ́n níyẹn tẹ́tíyé ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alùsùnà tẹ́tíyé ẹ̀ṣẹ̀ kìí múyàn kìí gba aṣọ ìmánì kúrò lára èèyàn lókùn gbà tí èèyàn bá ti sọ ẹ̀ṣẹ̀ yẹn di ẹ̀tọ́ ọlọ́run ní wa ń tọ́ ìfàtánì mí náà lè mọ́ mi nínú kọ̀tẹ́tẹ̀lú ọlọ́run ní bí àwọn ikọ̀ méjì group méjì náà àwọn mòmìnì bá bára wọn jà fa aslihu bainahuma That's the first step. فَأَصْلِحُوا بَيْنَهُمَا ṣàgbọ́ mi yé wọ́n ń tọ́ ìfàtánì minal mu'minina iqtatalu ọlọ́run ní bí àwọn ikọ̀ méjì nínú àwọn onígbàgbọ́ òdodo tán bá bára wọn jà ọlọ́run ní fa aslihu baynahuma ọlọ́run ní ẹ ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì مبو صوت الحجرات هذا يقول فوتناي قولي أبي فوتناي أها àyà ìkẹsàn wọ́n ń tọ́ ìfàtàní mímínal mọ́mìnínà kọ́tàtàlù ọlọ́run ni bí àwọn ikọ̀ méjì bá ń bára wọn jà nínú àwọn mọ̀mìnì yàkọ́tàtàlù wọ́n bára wọn jà kí ni the first step fa aslihu bainahuma ẹ wá àtúnṣe láàrin àwọn méjèèjì that's the first step ẹ dákun mọ́ bínú ìfẹ́ kàtẹ́ sírí àfáà wa الشيخ عبد الرحمن بن ناصر السعدي رحمه الله وأن هذا متضمن للنهي المؤمنين أن يبغي بعضهم على بعض wọ́n ní àyà yìí ọlọ́run kọ́kọ́ kọ̀ fún wọn bẹ́ẹ̀ kí mùsùlùmí kan máa kọjá àlà lórí mùsùlùmí mi wọ́n yìí kọ́ọ̀tì ló. ó dàná máa di sálọ. Hmm. bákan náà wọ́n kọ́ tìlú bá dùn bá àdọ̀ ayà yìí kọ̀ fún wa pé mùsùlùmí àìbára wájà wà annahu idha iqtatalat ta'ifatani minal àti yí pé bí àwọn ikọ̀ mùmìnì méjì bá bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ẹni lè mùmìnì láàrin àwọn afáfáfá láàrin ọmọ kíkọ́ mọ́kíw láàrin aláṣọ sáláṣọ ará àdúgbò sára àdúgbò nípa tó bá ti lè jẹ́ mùmìnì ipò tọ́ ìgbésẹ̀ tọ́lọ̀ bá fẹ́ kí á gbé òun náà lélẹ̀ ọlọ́ni afáwa ni fa'inna ala ghayrihim fa'inna ala ghayrihim min al-mu'minin wọ́n bí kí ní yẹn ń padà ní ìmọ̀wọ́ eh, Samsung ah ah wọ́n lámàdé báyìí Hmm? Tí ó ń tẹ́lẹ̀ náà wọ́n ni fa'in ala ghayrihim wọ́n ni tó ń bẹ lórí àwọn ẹlòmí eléyàtẹ̀lẹ̀ a àti b wọ́n bára wọn jà kẹgbókú a àti b ló mara ó kú c d e f g a d z àbí àwọn tó ń pè gẹ́rù nìyẹn ó ń bẹ lórí àwọn ìyókù táwọn ò wà nínú jà yìí an yẹ̀tẹ̀lẹ́ fọ́ hada sharri kabir bóò ni wọ́n ṣe gbé aburú ńlá yìí ìṣẹ̀lẹ̀ tó wà ńlẹ̀ ìṣẹ̀lẹ̀ tí ó dá yìí tó wà láàrin wọn yìí bó ni wọ́n ṣe gbé kalẹ̀ bó ni wọ́n ṣe gbé kúrò bil islahi bainahum bil kini islahi bainahum pẹ̀lú ìwà àtúnṣe láàrin àwọn ikọ̀ méjì watawassut bidhalika ala akmal wajhin yaqa'u léyìí tí wọ́n gbégbésẹ̀ àti dúró láàrin méjì lórí ìlànà yìí ní gbogbo ọ̀nà tí àtúnṣe tí ó gbà wáyé ní dáadáa wọ́yẹ́sìlùkù àtọ̀rí kọlmùsìlà ilẹ̀ zalik wọ́n wá lo ọ̀nà tí ó mú wọn rí àtúnṣe yẹn ṣe fa'in sọláhàtà táwọn méjèèjì tọ̀ wọ́n bá wá gbàtúnṣe a and b àtúnṣe yẹn ṣiṣẹ́ lára àwọn méjèèjì fàbíhá wa ni'ima in tó lóore tó dá nìyẹn o wọ́n ni wa'in ṣùgbọ́n o bàbà tí ìṣìdáhùnmá alàlẹ́kùrọ̀ tí ìkan bá tún wá fẹ́ jẹ gàba lórí kejì ó fẹ́ kọjá àlà lórí ẹni kejì faqatilu allati tabghi hatta tafiya ila tó bá pé a ló fẹ́ kọjá àlà ẹkùn bíi pẹ́ẹ́tẹ́ bí ló fẹ́ kọjá àlà ẹkùn a e títí pẹ́ẹ́n tó fẹ́ kọjá ló padà sínú òfin ọlọ́run ayé tarji'u ila ma hadda Allahu wa rasuluhu títí tí ẹ olùkọjá ló padà sí ibi àlọ́ ọlọ́run àlànàbì min fi'li l-khayri wa tarki sharr látara ìmọ̀ ṣe dáadáa àti ìfi ìwà burú jù sílẹ̀ alladhi min a'zamihi al-iqtital lẹ́sìn láti pétọ̀ nínú àwọn tó tóbi jù nínú àwọn iṣẹ́ àìdá yìí òun náà ni al-iqtital ìmọ̀ bára ẹni jà fa in fa'ati fa aslihu baynahuma bil adli ọlọ́ni tọ̀ tó bá wá padà fa'ati ó padà ẹni tó kọjá là wá padà ọlọ́ni kẹ wá ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú déédéé àfáwa ni sheikh abdulrahman bin nasir asadi rahimahullah wọ́n ni hada amru bis sulhi lẹ́tìmọ̀ wọn pé ọlọ́run pàṣẹ reconciliation ìṣàtúnṣe láàrin yẹn méjì tó máa ń bára wọn jà wàbìlì adìlì fi sulhi àti ìṣe déédé justice níbi ìṣàtúnṣe fa inna sulha qad yujad walakin la yakunu bil adli wọ́n nítorí pé lọ́pọ̀lọ́ nígbà míì a lè ráhùn èèyàn tán láwọn fẹ́ ṣàtúnṣe ṣùgbọ́n o wọn ò ní bá a lò pẹ̀lú kí ni déédé tágbọ́yé déédé ó pàtàkì níbi àtúnṣe bal bí zulmi walhif al'adil alqasmin kódà yìí tó mọ́ sábà wọ́pọ̀ ní wípé àbòsí wọn máa fàbòsí kùn ìyẹn sì nìyí kò sì yẹ kó wáyé so àwọn yà máa lo àbòsí lórí ẹnìkan lórí wọ́n fi sọ̀pọ́tì ẹnìkan lórí ẹnìkejì fàádà lẹ́sẹ̀ wà sọ́lùhù ma'mur bihi eléyìí ò kì í ṣe sùlùhù tọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala أحدهما لقرابة أو وطني ونطور àwọn tó bá bẹ́ ṣàtúnṣe wọn gbọ́dọ̀ wo kán máa ń wò mọ́ ìkíní kejì lára bóyá a ẹ̀pẹ́ ní ṣìdáwọ́n tó abc a b c àbí c ò já o a àti b ló ń jà bọ́tà wá ní ká wò àwọn lẹ́tàsì yòókù èwo ló súnmọ́ b jù nínú gbogbo wọn kí sì máa wò pé c fẹ́ ṣe àtúnṣe kó máa wò pé wẹ́ b súnmọ́ mi kó má fojú ìsúnmọ́ fi ṣàtúnṣe yẹn ni kọ̀rọ̀ bà ìpè mọ́ wò pẹ́ni tó fẹ́ ṣàtúnṣe pẹ̀lú rẹ̀ yìí tó fẹ́ wo ìjẹ́ fámílì ìjẹ́ ìran tó pa wàṣẹ papọ̀ ìyẹn máa ń múyàn ṣe àbòsí àwòbátọ̀ níìmù àbítọ̀ aráàlú mi ni ọmọ amẹ́ríkà àti nàìjíríà ń jà so ó yẹ kémi ṣàtúnṣe kí n sì dúró déédéé but tí máa ń wo ìlú tí n bá very careful àtúnṣe tí n bá ṣe ìjẹ́ ìlú kan náà tó wà láàrin wa nìyí mi nílé ti déédéé bá lò gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ nìyàn أو غير ذلك من المقاصد والأعراض أفاني أتسينا أتي بوبا وان كان فاني ني ريبيتي أتي personalities تفسير سادللي تجي تنتلم من بابك أسرع إما أقول أه لا أنا ما كنت ما كيو أفا فما أفا أفا كان إكان يبوني أفا كان أيو wọ́n tó mẹ́ta tó jẹ́ rẹ̀ níwájú ọmọ ọ̀yọ́ afá ìbò ló ń bá ọmọ ẹ̀yọ́jọ́ ẹ̀ máa wà ní màá ṣàtúnṣe àwọn ibo bàjẹ́ gan síbẹ̀ tẹ̀tẹ̀rì sí kí ló kí ló wà fẹ́ tẹ̀lé sí ẹ̀hẹ́ ó ti fẹ́ jà fún náà ibo ibo ẹ̀ mrs ọ̀tipẹ́tipẹ́ àpò lè jà fa gbọ́lé fẹ́jà tó ṣe so a ní wo personalities a dẹ̀ ní wo status ìyẹn fásọ yìí alẹ́ ti tú dìbò lè rọ̀dọ́ọ̀lù àmì àdìlì àwọn nǹkan wọ̀nyí tí ìmọ̀ wò wọ́n kì í lè jẹ́ kíyàn ṣe déédéé kíyàn dúró tòdodo tí máa mú yẹgẹrẹ inna Allaha yuhibbu al-muqsitin ayé al-adilin fi hukmihim ọlọ́run ọlọ́run bá nífẹ̀ẹ́ sí àwọn tó wọ́n máa ń ṣe déédéé àfáwa ni al-adilina fi hukmihim bayna an-nas àwọn tí wọ́n máa ṣe déédéé níbi ìdájọ́ wọn láàrin àwọn ènìyàn wọ́n fi jamil wilayat àti wọ́n máa ṣe déédéé níbi ìjẹ́ olórí ní gbogbo ọ̀nà olórí allati tawallawha tí wọ́n fi wọ́n lé lórí tí wọ́n fi tán ti yẹ̀ wọ́n gẹ́gẹ́ bí aṣíwájú ló àwọn èèyàn lórí hatta innahu qad yadkhulu fi dhalika adlu ar-rajul fi ahlihi àfáà ni kódà gan-an nìyí déédéé tí ọkọ ń ṣe lórí àwọn aráalé rẹ̀ ó kó síbẹ̀ bàbá ìṣedéédéé lórí àwọn ọmọ rẹ̀ lórí àwọn ìyàwó àpẹẹlẹ ni pé ah, àfẹ́ níyàwó méjì ni torípa lè ṣe déédéé ọmọ mélòó lóbi tó bá ti bímọ méjì ó ti wọ ga òwú tẹ́kọ̀ọ́ mọ kan náà ni ẹ no problem máa ṣe tó bá lágbára tó bá ti lè bímọ méjì méjì two children ó ṣe déédéé o anábì sallallahu alaihi wasallam ní taqullah ẹ̀páyà ọlọ́run wà àdínú bayna auladikum ẹ ṣe déédéé láàrin àwọn ọmọ yín wá lóde níyàwó méjì torí pé kí ni ó sá fún déédéé òfẹ́ òfẹ́ òfẹ́ kọ́dà kíyàwó kan wá ní ah, ọkọ mi ò mọ̀ṣe déédé kó máa fẹ́ gbẹ́ ọba yìí ọmọ rẹ̀ wá ń gọ́ mẹ́rin ló bí méjì déédé ń gọ́ ó ń bẹ̀m̀bẹ̀ ìrìn tá mọ̀ gbọ́ nínú ọ̀rọ̀ àwọn àfọ́ àwa yìí wọ́n ní kódà gan láàrin àwọn ará ilé wa wa ìyáálìhì àwọn tó ń bẹ lábẹ́ wa fi àdáhìhì òkúkìhìm níbi ìfún wọn ní ìwọ wọn ẹ̀tọ́ wọn wàfẹ̀lẹ̀ hadith sahih ọlọ́nàbí sọ nínú ọ̀rọ̀ àdísọ́lọ́lá fẹ́ pé al-muqsituna inda Allah táwọn tó máa ń ṣe déédéé á lọ́dọ̀ ọlọ́run lálẹ́kìyàmọ́ o ala manabir eh, min nur wọ́n mọ̀ ọbẹ̀ lórí àwọn múmbàrí múmbàrí tí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ máa ń tàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wà yaduluna fi hukmihim wa alayhim wọ́n mọ̀ wọ̀nà torípàwọn ẹni wọ̀nyí wọn máa ṣe déédéé lórí ìdájọ́ wọn lórí àwọn aráalé wọn àti gbogbo tí wọ́n bá ń bẹ ní abẹ́ wọn tó pé eléyìí ni first step tá a bá ní kápá láti mọ ohun tó jódodo gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ẹ̀rí ká ní tàjà ròdù ká ní kẹ́ẹ̀dì ara wa kúrò níbi àbòsí ká dẹ̀ wá tá a bá láǹfààní àti mọ́ ká dúró ti òdodo first step nìyẹn second step àbí second eh, àbí eh, second time tó tún lè wáyé bí yóò bá láǹfààní láti mú dúdú tọ́ kó dákẹ́ tó fi yé kó dákẹ́ lórí ẹ̀ tó bá láǹfààní láti lè mú dúdú dákẹ́ lórí ẹ̀ o láǹfààní láti mọ òdodo dákẹ́ lórí rẹ̀ ṣé ń gbọ́ mi yé kéèyàn bá kéèyàn mú òdodo òun ló dáa jù kó sì dúró tì í ṣùgbọ́n tí yóò bá láǹfààní láti mú òdodo kó tọ̀hún kó dákẹ́ torí pé ìsọ lórí ẹ̀ eléyìí máa fa aburú fún ni a máa fa aburú fún ni dáadáa ní alkiyama a máa fa a máa fa fún ni. Ah, ìfẹsẹ̀ kẹkàn wá ni. ẹ wo ń bọ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala inú sọ́tù yásin sọ́tù yásin Quran 36 verse 65 ọlọ́run ní al-yawma ọjọ́ al-qiyama naqtum ala naqtum ala afwahihim á pa wọn lẹ́nu mọ́ ẹnu nìyẹn máa fi sọ̀rọ̀ tó bá dájá alqiyama ìfẹnu sọ̀rọ̀ kò ní sí wa tukallimuna aydihim ọwọ́ wọn ni ó mọ̀ bá wa sọ̀rọ̀ wa tashhadu arjuluhum ẹsẹ̀ wọn yóò sì mọ̀ jẹ́rìí sí ti ọwọ́ ń بما كانوا يكسبون بلون nǹkan واشي نشاء الشيخ عبد الرحمن السعدي من تفسيره وني قال الله تعالى وان الله بقى الله سبحانه وتعالى ọlọ́run sọ báyìí fi bayani wasfihin alfadhi fi dar shaqa nípa ìṣesí àwọn kèfèrí ìròyìn wọn dar shaqa ní ìyẹn ni kíláàdì pé inú náà ní tó mọ wọnú náà àlèyẹ́mọ̀ naktum ala afwahihim ọlọ́run ní ọjọ́ alkiyama òun pa wọn lẹ́nu mọ́ òun ó di ẹnu wọn pa ẹ̀rí naqtum ala afwahihim bi an naj'alahum fún ọlọ́run ó sọ wọ́n di kí ni kharasan ẹnu ò nílé sọ̀rọ̀ fala yatakallamun mọ́ ò nílé sọ̀rọ̀ kankan wala yaqdiruna ala ní ní kápá láti lè takò kí wọ́n sọ pé kò rí bẹ́ẹ̀ kí wọ́n parọ́ kèfèrí tí wọ́n ṣe láyé àbí nǹkan tí wọ́n pè nírọ́ wọn ò ní ní kápá láti lè ṣe náà nígbọ́lọ́gbọ́ o kò sí dọjọ́ torí pé ẹnu pé ẹnu ní ẹbí máa ń parọ́ ẹnu ò ní lè sọ̀rọ̀ mọ́ tó ti yé ìtí àti pè nírọ́ kò ní lè fẹnu sọ pé ah mi ì pé nírọ́ o kò ní sí yìí mọ́ ìtí àti pè ní kèfèrí kò ní lè fẹnu sọ̀rọ̀ ọlọ́run ti pa ẹnu ẹ̀ mọ́ wàtàkàlímùnà àìdíhìm ọwọ́ wọn ni ó máa sọ̀rọ̀ wàtàṣíyàdó àríjọ́lùhùn ẹsẹ̀ wọn ni ó máa jẹ́rìí sí mẹ́kẹ́nà yẹ̀sìbùn pẹ̀lú nǹkan tí wọ́n ṣe afáwọn ni ayé tàṣíyàdó àléhìm àdọ́wùhùn bí máa àmìlúhù oríkèríkè ara wọn ni ó máa jẹ́rìí sí nǹkan tí wọ́n ṣe láyé wàyàntíkù wal ladhi àǹtọ̀kọ́ kúlẹ̀ ṣe yìí ọlọ́run ọba tí máa ń fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ ní òfun lọ́rọ̀ sọ rẹ̀ pé ṣé yorùbá láǹfààní láti mọ tó jódodo láàrin àwọn àfáà méjèèjì láàrin akẹ́kọ̀ọ́ méjèèjì láàrin ṣéhù méjèèjì láàrin ìyàwó méjèèjì láàrin ọmọ méjèèjì láàrin mùsùlùmí kan sí mùsùlùmí kejì kẹ́nẹ̀kẹ́ ni ó kí ni kò dákẹ́ kò fiye kó mọ̀ sọ sí kó mọ̀ kọ sí kó má sọ sí kó sì má kọ sí ẹ rí i pé bí ẹ bá tẹ́kì step yìí àdánwò yóò lọ́ọ́lẹ̀ yóò lọ́ọ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ bá ti ń sọ sí ní tí ó mọ̀ jẹ́mọ́ ọlọ́run bí lálẹ́ kìyàmọ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹni yẹn béèrè níbi ẹ kó jẹ́ ṣe sí akẹ́kọ̀ọ́ òun náà lélẹ́yìn so àyè pọ̀ lẹ́yìn àfáà kan torí pé àfáà yẹn ló kọ́ wa ní kéwú torí pé àfáà yẹn jẹmọ ọ̀nù wa torí pé ara tí ìjọba ti ṣẹlẹ̀ láàrin àtàwọn àfáà míì àwọn tó dòdòdò ìyẹn ló dáa káàsì dúró tòdòdò tí ó bá wá rọrùn táà mọ̀ láàrin òdodo àti irọ́ kàdàkẹ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní ẹni tí ó ó ti kinu bí ó ti kínu wákàtí márùn-ún ó wá rántí pé ah, òun ò mọ̀ tí ìwẹ̀ ìwẹ̀ jánábà kí ni ó ṣe níta ni ó ṣe ní ṣókí ó ní pé yóò wẹ̀ jánábà lẹ́yìn tó bá wẹ̀ jánábà tán gbogbo àwọn ọ̀run rẹ̀ tó ti kílẹ̀ ìrun tó ti kí sọ́rí tó ti kí àdàpadà tó ti yẹ torí pa nàbí sallallahu alaihi wasallam ni la yaqbalu Allahu salata ahadikum idha hadatha hatta yatawadda' ọlọ́run bó ní gba ẹnu kankan lọ́wọ́ ẹni kankan nínú wa tá a bá dẹ́gbìn láì ṣe àlùwàlá a sì mọ̀ jónób jánábà ó kọ́ di wa káṣá àlùwàlá èyí ní jánábà lára kó tó mọ̀ ṣe àlùwàlá fúlẹ́bìjì níta ni yóò ṣe òun náà ni pé yóò wọ jánábà lẹ́yìn ẹ̀ àwa aṣá àlùwàlá àbí ó lè fi jánábà náà ní kó kírun tọwọ́ rẹ̀ ò bá kan bẹ́ àwa kírun tó ti gbé tó ti kí nígbà tí jánábà ń bẹ lára rẹ̀ tó gbàgbé àwọn lè ẹbá sọ fún wọn rojọ́ mẹ́wọ̀n ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní ẹni tí ó yáyàn lówó tó ti ó wá sí ní lẹ́mìí pé ó ní lẹ́mìí lánìyàn rẹ̀ pé tí n bá ti gba owó tí ẹni yìí mú yẹni yóò á fi ṣe fífẹ́ bẹ́lẹ̀ lánàá tọ́ nígbà tẹ́ni òun gan fúnra ẹ̀ gan níbi fífẹ́ bẹ́lẹ̀ lánàá ó ti tán bẹ́ẹ̀ sàyè bá wá ní ẹnu bàbá òun ló jẹ ẹ̀kọ́ bàbá ó láàníyàn so ó sì tí ó gbówó lọ́wọ́ ẹni yẹn kò so yóò gbà náà ni ìkan nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó bá pé ẹni yẹn ó bá ti àyánà ó ti ṣe tààyè jìhà tààyè lòlù jìhà ìyẹn ni àwọn tí ó fẹ́ ó ti ní lẹ́mìí àwọn tó fẹ́ ṣe fítẹ̀bí láì yẹn fún bá ti má ti gbowó yìí o máa fi ṣe fítẹ̀bí láì fún báyìí báyìí báyìí mọ́sì báyìí kìnnì kan báyìí ẹni báyìí ẹ̀hẹ́n tó bá ti ní i láníyàn bẹ́ẹ̀ nígbà tí ó bá ṣe ibi tí ó lọ nìyẹn ibi tó láníyàn rẹ̀ síyẹn ni ó lọ ṣùgbọ́n ló pẹ̀lẹ́ ní lẹ́nìí kò tí ì fún àwọn tó àwọn tó fẹ́ ṣe títẹ̀ ìbílá ìfún kò sí fún wọn níro so kò tí ì pọn dandan lé lórí ságbọmiye kò ì pọn dandan lé lórí láti lè gbówó yẹn lọ fẹ́ nìyẹn ó kàn sí ní lánìyàn ni tá tí má ti gba gbèsè mi o bọ̀wọ́ tí ó gbèsè mi tí má ti gba o alágbádá má fi ràn lọ́wọ́ àníyàn rẹ̀ nìyẹn ó wá gbówó yẹn tán òun náà wá nídìí owó tó ti yé ó sì ní lánìyàn ni kò bá ní ẹ ládéhùn kò dẹ̀ búra lé lórí kò sáburú níbẹ̀ àníyàn rẹ̀ nìyẹn tọ́ mọ́tò wáyé pẹ́tọ̀ ẹni yẹn ó ti sọ fẹ́ nìyẹn ah ẹ̀dá kò tó bá di next week mo fẹ́ fún yín lówó kan ó ti gbá ó ti bá ṣe àdéhùn tọ́ tó bá ti gbowó ní kò fẹ́ nìyẹn gẹ́gẹ́ àdéhùn ìyẹn máa pàdé wọn nìyẹn tó bá tún wá búra lé lórí pé wàlọ́hì tàlọ́hì tí má ti gbowó báyìí ẹni báyìí báyìí ni màá fún ẹ̀hẹ́n èyí ló wá mú èyí lè tó ti yé tó máa rí pé kó mọ́ fẹ́ nìyẹn kó fún ẹlòmíì tọ́ a wá ṣe ìtanràn lórí ẹ̀ kàfàrà mẹ́ tó ṣe a tó kò kúrò lọ́rùn ẹrú àbí kó wá aláìní mẹ́wàá tí ó fún láṣọwọ̀ àbí kó wá aláìní mẹ́wàá tí ó fún lóúnjẹ jẹ tí ò bá lè ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ní kápá rẹ̀ á gba ọjọ́ mẹ́ta tó ti yé ṣùgbọ́n ordinary pé yẹn kan ṣe promise lórí ẹ̀mí lásán eléyìí ó sì túmọ̀ sí nǹkan kan ẹ̀mí a máa ń lọ́wájú a sì máa ń lọ ẹ̀yìn tèyí tí ẹ̀sìn ò fẹ́ fún wa ni pé ká promise èèyàn àbí ká fún yàn ní nǹkan àti fún tán ká wá gbà padà lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn fẹ́ yìí fún wa arábíwá Muhammad sallallahu alaihi wa sallam ó alẹ́ àhìdú fi hibbatihi kalkalbu yarji ila qayhi ó ní ẹ̀rẹ́ ń ti máa lọ gba ẹni tó fún ni ní máa lọ gbà padà lọ́gbà ẹni tó fún wọn lẹ́nu yẹn ó dà gẹ́gẹ́ bí kíni ẹ́ ajá tó padà síbi èédé rẹ̀ so gbọ́dọ̀ pé kò sáyé gba ẹ̀bùn tá a bá fún yẹn padà sáyé gbà àyàfi tó bá jẹ́ ìkan nínú ọmọ wa ìkan nínú ọmọ wa tá a bá fún lẹ́bùn àmọ́ ń gbà padà táwọn yòókù bá ti yẹnu sí torí pé káṣí déédéé láàrin àwọn ọmọ ọ̀nà yẹn ni àwọn afẹ́ nìkan lẹ́bùn afáwọn yòókù táwọn yòókù náà sì ń bínú àgbà padà dandan agbọ́dọ̀ gbà padà ṣùgbọ́n táwọn yòókù bá ti bínú sí a fún ìkànnì wọn lẹ́bùn àwọn yòókù sì bínú sí ẹ kò sábúrú mẹ́ kò sábúrú mẹ́ tó lè kó mọ̀ tó kílẹ̀ tó bèrè wa ókè ó dẹ̀ kó ṣùkọ́ yẹ kan wọ́n ní kí ni yàtọ̀ láàrin jálàbí àti rúkíà kí ni yàtọ̀ láàrin jálàbí àti rúkíà méjèèjì èdè lágbàwá ni wọ́n jálàbí láti ibi jálàbà náà ni jálbò kápá nǹkan sáńkò bẹ́ẹ̀ nù ṣùgbọ́n tó wá sí gbólóhùn jálàbí nílẹ̀ Yorùbá àti mọ̀túnmẹ̀ yẹn ni àwọn àfáà dájú pé wọ́n ní àwọn ń fi ẹ̀sìn ṣe wòsàn fáwọn èèyàn ẹ̀rí oríṣiríṣi ni wọn ọ̀nà tí wọ́n máa lò kò wá sí kan tán ń lò nínú ẹ̀ tó dáa tó ti ó burú jura wọn lọ ni omi ìbáṣẹ ìdẹ́gbẹ́ ṣírùkù in fact yóò bẹ̀rẹ̀ sọ pé ninety nine point nine percent nínú wọn mọ̀dẹ́gbẹ́ ṣírùkù orí ọ̀ka imú wèrè ìkànnà mú ní ní tẹlifíṣàn àríjọ́ di pé inú abẹ́ obìnrin èyí náà ṣáà rí i ẹ̀hẹ́ oríṣiríṣi lẹ́ẹ̀mọ̀ rí wọ́n lọ wú òkú wọ́n ah, dá nínú wọn àwọn kan pé ah, nígbà tẹ́ ń bú Saidi Shittu pé ó ti le jù ó ti lé jù ó ti lé jù náà ah, ok agbọ́pọ̀ ń bú ó ń kò dáa kíyàn kíyàn àbí àwọn wa ń bú yìí wọ́n ń wó òkú wọ́n ṣe wí ni ẹ̀hẹ́ òkú wá ní kí ni mọ́dá èyí tán mú jò ní ìtọ́lá sí pé orí òkú 200 òun náà bá ní òní ẹ̀mọ́ wọn pọ́n kì nígbàre waste product láwọn yẹn jọ waste product àwọn jálàbí nù a plus jálàbí a plus láwọn yẹn so jálàbí kò sẹ́ni tó ṣe jálàbí tí ó bá dépò kúfúrú ṣírípù ó kéré yù lóde máa fíà torí pé one ó sọ di iṣẹ́ ó lóun wo kinní kan ó ń wo iṣẹ́ ó ń lo yèpẹ̀ ẹ ó ń wo yèpẹ̀ ó ń lo omi àlùwàlá òrùka aláwọ̀láwà lákùnwátà ìyọnu ajé ìyọnu àjẹ ìyọnu emèrè àmúdó àmúdó náà gbé àmúdó gbogbo bẹ́ẹ̀ lọ òkè ẹ̀bà lọ́dọ̀ àwọn nìyẹn ogun fẹ́ mọ́dàrí kan wọ́n àlùkéjà ẹlẹ́gàmọ́ àbàjá mi ni tó fi yé nam rúkìá ìtẹ́ǹpẹ̀ ní rúkìá àrùkìá bí adua ní àdúrà àdúrà náà ń pè ní rúkìá ká ṣàdúrà ká bẹ̀ ọlọ́run lórí aburú tó kan ni rọ́ọ̀kì lẹ́ni tó ń kà tó bá ń kà fúnra rẹ̀ so ìrẹsìtì anábì sallallahu alaihi wasallam a máa ti sí àwọn sàábé wípé ẹ jẹ́ kí n mọ rúkìá yín tẹ́ ẹ máa ń kà anábì ló wọn rúkìá tó ti yé so ló dé pé lọ́dọ̀ àwọn àfa wọn á ní ìpìlẹ̀ níbi rúkìá ìpìlẹ̀ níbi rúkìá kìí ṣe ẹni pé kìí ṣe kìí ṣe wáàyí wáàyí kọ́ ní ó mú rúkìá wá wáàyí kọ́ kí làwọn èèyàn máa ń pè ní wọ́n máa fi ń ṣàdúrà ara wọn tó bá yẹ pé nítorí ṣe rúkìá ni kí islam tó dé ó takú ẹ̀sìn àgbáyún dànù tí ó bá ti takú ẹ̀sìn ó bẹ́sìn lọ gbọ́dọ̀ kó mọ́jẹ́lẹ̀ lárúbáwá mohammed mani ẹ̀rẹ́kì mọ́kànlá bá lábẹ́ ẹ̀kọ́ fún ìṣírìkù tí ó bá ti fi ṣírìkù ń bẹ́ kò sáàbùrú ń tó ló yàtọ̀ rúkìá òun náà ni àdúà tí yẹn ń ṣe tó ti yé nǹkan pé rúkìá nìyẹn àdúà tá à ń ṣe tó bá yẹ pé àwọn nǹkan tó à ń kò sáàbùrú mẹ́ èdè yíbò láìsọ́ ni èdè yorùbá ni èdè haúsá ni èdè lárúbáwá ni kò sáàbùrú mẹ́ kí ìsìláàmù tó dé yorùbá máa ṣàdúà àbúrò ìjàdúà wọ́n máa ṣàdúà náà tó ti yé nǹkan kan máa tẹ̀lẹ̀ sí wọn máa ṣàdúà ọlọ́run fún lálàáfíà o olúwa ló wú ọsán o olúwa wa yóò gbàdúrà rẹ o gbogbo yẹn rúkìá rúkìá ni tọ ṣùgbọ́n tọ táàbà wọn sọ yìí èyí tó wá dáa jù tó lóore jù nínú àwọn èyí tí yẹn fi ṣe rúkìá òun náà ni alukur'an kiri, tó jọrọ ọlọ́run ọlọ́run súra kan àwọn àtàrà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam so ẹ̀wọ̀n náà al-Qur'an ẹ̀wọ̀n nínú tíra tó pé àwọn muslim àwọn tíra ẹ̀hẹ́ àwọn àdúrà tẹ bá rí mbẹ́ wọ́n fẹ́ ṣe ti àmọ́ kì í ṣe yìí ló parí sí agbọ́dọ̀ jẹ́ kó yí wa dáadáa èmi ò mọ àfáìsì kan tó sọ pé tọ̀ kùránì nìkan ni wọ́n ní pé àbí àkàrò àdìsí nìkan ni ò mọ àfáà sọ bẹ́ẹ̀ ètò mi táwọn afáà sọ náà ni pé rúkìá fẹ́ èyí tó dáa jù òun ni kalamullah alukur'an lẹ́yìn náà sọ́nà nàbí sallallahu alaihi wasallam tó èdè wa èdè lárúbáwá ó lè ó lè tó bá gbọ́ lárúbáwá ó lè rọ lárúbáwá lárúbáwá kó rọ fún ara rẹ̀ tó fi ṣe rúkìá fún ara rẹ̀ lókùnbà tí o bá ti takò lábúrú mẹ́ ìsábíà òun nìyẹn tó káwá gbọ́ yé torí pé lára àwọn ọ̀dánwò gbà ta ní nísìnyí níbi tí àwọn míì tán pẹ̀lú àwọn olóníṣúná fẹ́ sá sí òun lọ́rọ̀ rúkìá ní ọ̀sẹ̀ tó lọ yìí ọ̀sẹ̀ tó lọ yìí òkè ní ní friday àbí láàrin monday sẹ́ni èèyàn tó pè mí fún rúkìá àwọn tó mẹ́ta ẹnìkan ti ẹ̀ pè oní ustaz ẹnìkan ló fún mi ní nọ́mbà yín wọ́n lọ́ mọ́ ṣe rúkìá fún yàn mo bírísì báyìí tẹ́lẹ̀ pè mí padà tó bá pè mí padà bá ní mo ní kí ló ń ṣe yín mo ní ìdírúkíà ó sọ mo ní ìdírúkíà ni mo ní bó lè ṣe pé ní ìdírúkíà mo ní sáà mi jẹ́ lè sọ tí máa fowó sí ní mi ní rí mọ́ tí máa fowó sí sọ̀hún mi ní rí mọ́ mi mọ̀ bóyá ogun ayé ń bá mi jà gan-an sáà tó mo ní ìdírúkíà lẹ́kọ̀ọ́ kára mi mọ́ ń gbóná. gba nǹkan wóró wóró wóró wóró wóró wóró mo wá ní àkọ́kọ́ dúkìá ń bẹ nínú Islam ká ṣe ń tan yóò kan mùsùlùmí kódà tí mùsùlùmí gan ní ó pọ̀ ju lọ lọ bá rúkìá rúkìá rúkìá ah, ara rúkìá ètí ah, ń dùn mí rúkìá bákan náà àti ṣe rúkìá fún yín òǹkọ́ ní iṣu kò bá dá kẹ́ ṣe fúnra yín ẹ ṣe fúnra yín wọ́n ní ìrìn ìdáṣe tí àti ìbá dáṣe tí ní kan jọ ní ẹlẹ́gbẹ́rin àmọ́gbọ́rẹ́ tó bá ti lè gbẹ́wọ̀ ẹni tó ní gbogbo wá sí lọ́dọ̀ òun náà nìyí kò lè gbóhùn wọ́n lọ máa fi ṣàdánwò fún mu wá ní anábíwá Muhammad sallallahu alaihi wasallam ní sàbùrùnà alfa min ummati yadkhuluna aljanna bighayri hisab seventy thousand nínú ọmọ òun àwọ̀ aljanna láì ní ṣeṣirò kàtànàbí ọmọ sọ nínú àwọn tó mú wá ní ìròyìn pé alladhina la yastarqun la yastarqun wọn ilé máa bá àwọn èèyàn kan ṣe rúkìá fún wọn wọn ilé máa bá àwọn èèyàn kan ṣe rúkìá fún wọn tó túmọ̀ sí pé wọ́n máa ń ṣe fún ara wọn ẹ̀yẹ́ ni ẹ̀ẹ́ mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní ah ó dá kí ṣe fúnra mi nìyẹn mo ní ẹ̀gbọ́n ló dá fún yín ẹ ṣe fúnra yín jẹ̀mọ́ tó bá yẹ pé àwọn èèyàn àwọn àfáà bá ń sọ fáwọn èèyàn yìí pé tó bá ń sọ fáwọn èèyàn lóòótọ́ kò sáà kì í ṣe haram kan lọ báyìí gbogbo orúkìá fún wa àbí ṣùgbọ́n ẹni tó wá bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n náà sọ fún pé ah, ó lè kó ṣe fún rẹ ni o ó lè kó ṣe fún rẹ because òun ti rí ẹgbẹ́ rẹ ni pé ìwọ ní ó ní ó ti ní rúkìá nómítà àbí rúkìá fáírọ́ọ̀sì jínú fáírọ́ọ̀sì lára lẹ́gbẹ́ ah ustaz wọ́n lẹ́yìn nìkan lẹ́mọ rúkìá ṣe gbogbo àdúgbò wa yìí gbogbo ẹ̀ irọ́ ni irọ́ ló bá dé ntọ́mẹ́lòmí yarí náà ni tọ́lẹ́mí ń dagbẹ́ pọ̀ mọ́ra wọn nìyí wàláhì irọ́ ló bá dé bóò ló ṣe kírun tó ní ṣàdúrà fúnra rẹ̀ bóò ló ṣe sálámọ̀ níbi inú ọ̀rọ̀ yàn So ní at least kùrùsí yìí àti kùrùsí olúwàlá òkè ká kani. tó bá ti lè máa kàn ó ti tẹ́ oh, ó ní ìpolówó bẹ́ẹ̀ nìkan kó ṣe kó kẹ́rì kẹ́sì ríkà fún ọ ó ní ìdíẹ̀ tí ó máa kàn mọ́ sọ bẹ́ẹ̀ ní pé mo ní tí ó máa kùrùsí àwọn olóhùn mọ́ dáadáa kúlọ̀ àwọn sọ̀rọ̀ bíbára kan àwọn bíbára ti gan wọ́n lára àwọn olóhùn mọ́ kí ló tún mọ́ ní kùránì ó ní ọwọ́ gbẹ̀yìn lápèjì dákọ́ra yẹn òun mọ́ dáadáa àbá máa rúkí ara rẹ fún ara rẹ so that ọlá tánàbí sọ níbi hadith yìí kò fún ní bọ́ fún ọ but ẹ mọ̀ ó rọrùn láti sọ bẹ́ẹ̀ téèyàn ò bá ti sọ di kíni téèyàn bá ti sọ di ṣe téèyàn bá ti sọ di ṣe wàláì kò ní rọrùn bẹ́ẹ̀ ìrẹ́ ti lára àwọn àdánwò ta kó sí kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan ilẹ̀ lágbàwá náà the same thing ẹ̀rí bẹ́ẹ̀ ti rọ́kẹ́à lásìkò ànábì sallallahu alaihi wasallam kò sí bẹ́ẹ̀tù rúkìá níta mọ̀ ilé ọlọ́run mọ́ṣáláṣí ọ̀ṣútù ilé ìwòsàn ṣùgbọ́n ilé rúkìá kò sí lásìkò ànábì tí bá lọ nílẹ̀ lárúbáwá ẹ lọ Pakistan ẹ lọ Indian ẹ lọ aláwọ̀ lèmi tún ní ọjọ́ tó máa ṣe rúkìá fáwọn èèyàn ìjọba ìwà lórí Facebook wọ́n gbé ọmọ àlọ́ spíkà á fọwọ́ obìnrin lórí bẹ́ẹ̀ wọ́n á ah, tó nǹkan ìyẹn ni náà lè kà fún rárá rẹ̀ níbo láti rí rí táwọn sàábé wá ń ẹ̀rí àbáwọn àfáàlù súnnà níbo láti rí rí kọ́ pàtẹ́rú kí àfáwọn èèyàn níbo láti rí rí lórí àti pé rúkìá ti ṣe lásìkò yìí ó ń di jálà bí ṣíṣe máwọn èèyàn lọ́wọ́ pàápàá jùlọ àwọn tó ń ṣe súnà dúkìá ṣíṣe ó ń di jálà bí ṣíṣe àti sọrí èyí ṣe rúkìá kó lóun mú ọmọ gbowó yóò wá sọdí iṣẹ́ yóò máa gbowó ń bẹ kò sí ẹni ní súnà tọ bẹ́ẹ̀ bá mọ àwọn bíi tàwọn eléwé ọmọ àwọn alágbo ọmọ ewé ọmọ egbò ọmọ egéní yàrá egbò lárúbáwá ewé lárúbáwá ó bá mọ ìgbélé kò sábúrú níbẹ̀ medicinal nìyẹn ìyẹn lè charge àwọn èèyàn ṣùgbọ́n rúkìá wọ́n láti charge àwọn èèyàn lóde eléyìí so kìí ṣe tí yẹn máa sọ pé yẹn ń gba owó ọ̀yà lé lórí àbí táwọn sọ di iṣẹ́ bẹ́ẹ̀ nílé haúsá àdánwò tó ti máa ń tẹ̀mẹ́tì haúsá ẹ̀ bá ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àdánwò tó ti máa ń tẹ̀yẹ̀ jáde ní pé àdánwò dìde tán bá ṣe rúkìá fún yàn tán ṣe rúkìá fún tán ẹ̀ máa gbá kíní ò tí lọ náà àtúnṣe orí kíkan fifty fifty thousand fún kọ̀ọ̀kan nínú wọn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ó padà wá sílẹ̀ Yorùbá wọ́n tún ṣe ṣeṣeṣe fún gbà tó yá ó gbà tó gbò lọ wọ́n láfà kan bẹ̀rẹ̀ tó gbò jẹ́ pé ah àjẹbìdán ni ó mọ dúkìá ṣe jẹ kí ló fẹ́ kà kí ló fẹ́ kà tí wọ́n gangan ò lè kà fún rẹ̀ kí so àwọn kìíní ẹ̀yìn àwọn àdánwò yẹn ti pọ̀ ìdájú pé a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa táwọn èèyàn bá ti ń gbọ́rọ̀ rúkìá wá ẹ máa jẹ́ kó yí wọn wípé ìwọ náà lè ṣe ó lè ṣe ẹni tó ń kírun wákàtí márààrún ó àbí àwọn tí wọ́n ṣe ọmọ ọba ni ìyẹn kírun wákàtí márààrún ó ẹni kò lè mọ ṣe bó lẹ́yìn subhanallah wallahi musílẹ̀ láwọn kan wọ̀nyí ìsìn ilẹ̀ ti máa rí àwọn èèyàn tán nímọ̀ tánà bí ò ní wọ́n ní àwọn àlùjọ̀nú ọkọ̀ oríṣiríṣi àwọn àjọ̀nú tó ń bẹ àwọn àjọ̀nú ilẹ̀ àwọn àjọ̀nú sánmọ̀ àwọn àjọ̀nú tíra àdísì olóògbé ìdózọ̀ wa ẹnìtì nípa àlùjọ̀nú ó kù káàtà reference direct reference min al-Qur'an wa sunnah sáà bá ti rí hmm, ká ṣẹnu wa bọ́lọ̀ ẹ̀rí ká lẹ́pọ̀ ṣùgbọ́n àwọn àjọ̀nú kan àjọ̀nú kan bẹ àwọn kan wọ́n máa ń gbé orí omi àwọn kan wọ́n bẹ ní ìsàlẹ̀ omi àwọn kan bẹ wọ́n bẹ ní iyẹ̀pẹ̀ àwọn kan máa ń bá àwọn ẹja lọ àwọn kan àwọn ìjàpá inú omi òun làwọn wà fún àwọn kan wọ́n wà fún àwọn tó máa ń tajà ní ìdìmọ́ta àwọn kan wọ́n wà pẹ̀lú àwọn tó ń tajà ní orílẹ̀ àwọn kan níbo la ti ń bolí bolí bolẹ̀ kí rógbélé níbo la ti rí ìmọ̀tánà bí ó mọ̀ nípa àlùjọ̀nú àwọn ẹ̀ka ti mọ̀ lẹ́nu ṣùgbọ́n tí yóò mọ̀ bọ́ ni yóò mọ̀ dẹ́rùbàyàn yóò mọ̀ dẹ́rùbàyàn alhamdulillah ó jẹ́ ti ń dínkù dẹ́dẹ́dẹ́ ilẹ̀ Yorùbá nìkan bí ọdún mẹ́wàá ogún ọdún sẹ́yìn ẹ̀rù mọ̀ bàyín ni bẹ́ẹ̀ jí lóru ẹ̀ sì mọ̀ dẹ́rùbàrà yín ẹ̀yìn nítorí kan ìgbọ́dọ̀ dúrótọ́ tó bá fi lè dúrótọ́ àjànà kò sí lára ànábì dúrótọ́ àjànà kò sí lára kí ara mọ̀ ní ká dúrótọ́ ni a lè bẹ̀rẹ̀ tọ̀ a lè dúrótọ́ èyí tó bá ti rẹ̀ lọ́rùn tí ẹ̀gbẹ́ òníta sí aṣọ rẹ̀ ìyẹn ni kókó ẹ̀wọ́n lẹ́nìkan ẹnìkan rìn lórùn ẹnìkan rìn rìn gbogbo àwọn amúlé ayé tí ó wà súnwá pépépé gbogbo eléyìí ò sí nínú súnà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí tó yá sí pé kíyàn ṣe rúkíà islamically ó lọ ìsáàbùrú mẹ́ ọkọ lè ṣe rúkíà ọkọ lè ṣe rúkíà fún ìyàwó lè ṣe fọ́kọ ṣùgbọ́n tó dáa jù ní pé káwọn ẹ̀dẹ́ káwọn ẹ̀mọ́ fún ṣe fún rẹ̀

wọ́n lẹ́nìkan mutí kì í kírun dédé ní mugbó àwọn sọ rẹ̀ fáfà kan àfáàyàn wá ní gbó nílùú irúkíà áá ah! <laughs> ẹ̀mọ̀já bẹ̀rù ọlọ́run nígbà tí yẹn mutí tó mugbó tó tí ò kírun irúkíà ló kù láàmà ní wáàsí wá o dọwọ́ wá so bí dáa pé bẹ́yàn bá tiẹ̀ ṣe káfílọ́n lárẹ̀ kama sọ bí kama gbíka ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí lànà jálàbí kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó ṣe alékún agbóyàtà alékún imani wa wa sallallahu ala sayyidina muhammadu